kind of uh, illumination. Good morning, Facebook. I don't know what is wrong. I don't know why I'm having this kind of. Uh... Good morning, good morning, TikTok. Please, let's keep power tapping on TikTok. Let us keep power tapping. Facebook, you are welcome, everybody. I have an important message to pass across and this is very very important. Facebook bá a ṣe ń wọlé like love and share TikTok please keep power tapping by now we should have known what to do when we join a live stream on TikTok àwa tá a wà TikTok oti ti yẹ the next thing tá a máa ṣe tá a join live stream we have taught ourselves ẹ jọ̀ọ́ ẹ jẹ́ power tap and don't forget to gift me let the gift start rolling on tiktok where are my gifters bóyá àwọn gifters mi ò tíì jì i want to believe my gifters are around facebook ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á like ká lọ́ọ̀fù this is a very important message ah thank you for the rose bb bone bb bone on tiktok thank you for the rose thank you for the roses everybody connect everybody connect with my gifters on tiktok àwọn tó ń gift mi yẹn destiny thank you for the rose ẹ jọ àwa tá a wà lórí tiktok ṣé show yìí ní caption mi ì rí caption mi lórí tiktok but we that we are on tiktok ẹ jọ ṣé caption wà lórí show yìí someone should respond please mo ti rí i pé mo ní caption lórí facebook but tiktok eh, tiktok community if my if this show is having a caption please let me know there is no caption can you imagine ah t-baby you said yes what is the caption t-baby kini caption your destiny thank you for the rose ẹ ṣeun fún rose yẹn destiny thank you for the rose once again everybody on tiktok please keep tapping this show is going to be a calling show bẹ́ẹ̀ mo ní ọ̀rọ̀ tí mo kọ́kọ́ fẹ́ sọ náà kó tó di wípé a máa bẹ̀rẹ̀ sí beware of nigerian ngos yes destiny thank you for the rose ẹ jọ̀ọ́ tí n bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àlàyé tí mo fẹ́ ṣe yìí ó ṣeé ṣe kí n má lè ṣe bíi pé bóyá mo fẹ́ ka comment so àwa tá a wà lórí tiktok ẹ jẹ́ á máa connect pẹ̀lú àwọn gifters mi then àwa tá a wà lórí facebook ẹ jẹ́ á máa gbọ́ nǹkan tí mò ń sọ mo ní èèyàn mi kan tí wọ́n diaspora náà wà the, the baba is not in the country so wọ́n wá message mi lánàá bí mo ṣe parí live stream tí mo ṣe lánàá so the baba now message me pé àwọn ní ọ̀rọ̀ kan táwọn fẹ́ sọ fún mi wípé fídíò màmá kan wà tó trend some weeks ago and of course èmi náà wo fídíò yẹn wípé àwọn wà moved àwọn wá fẹ́ support woman yẹn because of his, her, eh, her condition meanwhile ìgbà táwọn tí wọ́n gbé fídíò màmá yẹn tí wọ́n gbé kinní yẹn wá sí live stream wọ́n stream ẹ̀ pẹ̀lú one young lady pé òun ló ń take care tó ń wà bẹ́ẹ̀ fún màmá yẹn and all of that so wọ́n dẹ̀ fi nọ́mbà màmá yẹn àti nọ́mbà sísá yẹn síta eventually bàbá yẹn láwọn pe nọ́mbà yẹn lady yẹn wá jẹ́ kó máa yá wọn pé káwọn má send o because account number tí àwọn ngos yẹn tó gbé sí orí page was the account number of the mama that is in need of the owó tọ́ni ó ní ó ní the help now the point now is that lady yẹn wá ń try láti sọ fún bàbá yẹn pé ẹ má send owó sí àkáǹtì àkáǹtì màmá yẹn because àkáǹtì màmá yẹn ọwọ́ àwọn NGOs yẹn ló wà tá a bá ń gbọ́ mi lórí TikTok ẹja power ẹja type yes yes pé àkáǹtì màmá yẹn it is the NGO that is in charge unfortunately the NGO is charging forty percent of owó tí wọ́n bá dá fún màmá yẹn so bàbá ní àwọn wá wà àwọn wá wà surprised pé ah, ah, forty percent báwo meanwhile he now sent the conversation with to me as a confirmation mo wá ní èmi dẹ̀ lélẹ̀ bẹ́ẹ̀ mi ṣe wàyí èmi ò mọ̀ pé àwọn tán máa ń gbé àwọn èèyàn wá béèrè owó èmi ò mọ̀ pé wọ́n tiẹ̀ máa ń gba percentage because i'm a kind of person tó yẹ pé èmi ò kí n imagine àwọn there are some things that i don't think about èmi wá ń sọ fún bàbá yẹn lánàá pé àwọn pípù yìí máa ń gbowó ni ah, ah, a ní kí ni ìbọn náà ń sọ yìí sọ wọ́n máa ń gbowó náà pé ah, a ní tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n sọ pé ten percent pé àwọn ò ní mind pé but how can a a a so called NGO tẹ ní ẹ̀ ń ran àwọn èèyàn lọ́wọ́ you are charging complete forty percent forty percent of owó meanwhile àwọn tí wọ́n dẹ̀ ti dáwọ́ fún màmá yẹn wọ́n pọ̀ àwọn èèyàn ńláńlá that they have contributed for the mama now the point now remains that àwọn unregistered and uncultured NGOs tó wà ní Nigeria, ta ló ń regulate wọn fine they are non-governmental but government should have a body tó máa ma regulate àwọn people yẹn and I think we should fear God in all that we do because ẹni tó fẹ́ send owó sí màmá ń sìn ẹni yẹn ó ti wá wà discouraged why because he heard that these people are taking forty percent now ẹ̀yin tẹ́ ń gbéyàn wá sí orí page now the the, the reason why the, the the person is i'm doing this is that the man does not know what to do lady yẹn dẹ̀ ní tẹ bá mọ̀ pé fún màmá lówó ẹ wá bá màmá kẹ́ ẹ rí wọn sójú kẹ́ ẹ kówó fún màmá kí wọ́n màmá kó sínú àpò gbanú wọn that was what the girl said i have the conversation here pé ẹ kó fún màmá kí màmá kó sínú àpò gbanú wọn because tẹ bá send owó wọ́n tún wá jẹ́ kó máa yé wa wípé atm màmá pin màmá everything is with that ngo ṣé mọ̀ ń pẹ́ nígbà tí àwọn NGOs máa ń gbé àkáǹtì wọn sórí afẹ́fẹ́ fún owó people started complaining ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí í gbé àkáǹtì ẹni tí ó ní problem gangan so that when you want to send money you will send money into that person's account but unfortunately if n tẹ bá send owó directly sí àkáǹtì ẹni yẹn àwọn yẹn ti negotiate which is wọ́n ti negotiate pẹ̀lú ẹni tẹ́ fẹ́ send owó fún percentage yẹn dẹ̀ wà outrageous now the point now is that the lady that is meant to have been taking care of the of the woman before kan tó láwọn rìn pàdé woman yẹn lady yẹn ló wá ń jẹ́ kó máa yé àwọn èèyàn wípé ẹ má send owó sàkáǹtì màmá because the more you send money to mama's account forty percent of the owó tẹ̀ ń send ó ń lọ sí àkáǹtì àwọn ngos yẹn àtúnwá jẹ́ kó tún ayé wa wípé wọ́n tún ní inú ibi tí wọ́n ti lọ ṣe ya fídíò woman yẹn ibẹ̀ kọ́ ni woman yẹn ń gbé now the two messages i now have is that number one if you are a page owner because ọjọ́ tèmi náà wo fídíò yẹn mo wo péèjì yẹn péèjì yẹn àwọn tó wà ń bẹ̀ bóyá náà pé twenty thousand follower lórí péèjì yẹn. ẹ̀hẹ́n mr shiwaju on tiktok you said forty percent ìbáwo how much tax the ngo are paying to the government i don't just understand ìyẹn gan ni mo wá ń wò pé it's not now even about the ngo because the truth remains that àwọn tó ń dáwó nísìn wọ́n ti wá become victim ìwọ tó bá ní page torí àwa táwa ń wò yín tẹ́ bá lọ gbé àwọn tán ní problem àwa máa máa ń ṣàdúrà fún yín wípé more grace more strength àwọn ò mọ̀ pé pè là ń ṣẹ́ because ìwọ tó ní page lánàá tí mo ń sọ ìgbà tí bàbá yẹn sọ̀rọ̀ yẹn fún mi mo ní i don't know what you can do owó yín ẹ̀ mọ owó yín dání náà mo wá ní láti sọ fún àwọn fellow uh, brethren àwọn àwọn colleagues mi náà wá jẹ́ kó máa yé mi pé sàbọ́sẹ̀ ibi abá ti ṣe làásì jẹ ẹ ṣe nìkan mọ́ gbowó mo lémi ò mọ̀ pọ́n gbowó èmi ò mọ̀ ngbà tẹ bá gbéyàn kan wá tẹ ló ní kidney problem ó ní heart disease ó ní gbáwóláwo eventually tẹ wá gbowó kéèsì the pathetic case of the person ló propel àwọn èèyàn láti send owó tẹ́ bá wá dúró dúró pé torí èèyàn kan sọ lánàá pé èèyàn bí péèjì wọn náà fi gbẹ́ni yẹn jáde if not for their page people will not know that person keep your page to yourself because the fact pé ń gbé àwọn èèyàn yìí wá sórí péèjì yín láti wá tọrọ owó mutual benefit ni the first thing is that you are generating traffic for your page èmi ò tí bìlífù pé wọ́n ti ẹ̀ ń gba percentage as at even jọba àná yẹn ni mo tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ ẹ̀ ń generate traffic fún page yín then number two tún wá ni pé ẹ̀ ń ẹ̀ ń ẹ̀ ń mú kí àwọn èèyàn people you are collecting money from people owó tẹ́ ẹ̀ dẹ̀ ń gbà lọ́wọ́ àwọn ènìyàn yìí ó ti wà too outrageous such that people you are coming to buy people's emotions mi ní káwọn èèyàn mọ̀ dáwọ́ people should people people that want to contribute should contribute but tẹ́ ẹ bá dúró tẹ́ ẹ stand gidigba tẹ́ ẹ dúró sórí péjì yín tẹ́ ẹ tọrọ owó ẹ fẹ́ tọrọ owó bẹ́ẹ̀ ẹ fẹ́ dúró dúró pẹ́yìn lẹ fẹ́ tọrọ owó yẹn ẹ wàá gbé ẹnìkan wá ẹ lẹ nìyẹn ní problem ẹ ló ní kidney problem ẹ ló kó ẹ ti okó ẹ ti kú ẹ ló bo ẹ ti dí ẹ ló ti ní àìsàn jẹfunjẹdọ ẹ gbogbo ohun tí ò ṣe gan ẹ ló ń ṣe empathy tẹ wá rà lọ́dọ̀ àwọn èèyàn yẹn ìlà àwọn èèyàn fi ń dáwó number one benefit tẹ́yìn rí nìyẹn another thing is you are generating traffic ó máa wá look to the general public as if you are helping these people unknowingly to us ẹ ẹ exploit wọn because ẹ̀yin tẹ́ ẹ lè ní ẹ̀rí ọkàn láti tún gba owó which is forty percent lọ́wọ́ ọ̀yá tó wà nírú condition yẹn I wouldn't know the state of your mind now the point is the conversation of the girl we have it the name of the NGO and you, the, the point now remains that I want to put it to the general public pé àwọn èèyàn tó ń dáwó ní ìsìn ti wà vulnerable àwọn èèyàn tó ń dáwọ́ ń sìn ni victim because the lady ó ń try láti jẹ́ kó yé wa pé ẹni yẹn kán wá wá kówó fún màmá fúnra wọn tó bá jẹ́ pé gẹ́ẹ̀ yẹn fẹ́ jalè ni ó máa ní ẹjẹ́ ń sẹ́ǹdì àkáǹtì mi kẹ́ ẹ sẹ́ǹdì owó yẹn sí but the girl said ẹ máa bọ̀ níbi tí ìyàwó abet fortunately àbí unfortunately àbí both ni the person tó fẹ́ send owó gan is not even in the country the person is not in Nigeria ẹni yẹn wá ń try láti jẹ́ kó máa yé mi pé kí ni káwọn ṣe pé because account number màmá yẹn tó gbé sí orí page gẹ́ẹ̀ yẹn ti jẹ́ kó yé àwọn pé àwọn ngos yẹn ń gba forty full percent lọ́wọ́ ọ̀yá yẹn so ó tún wá jẹ́ kó máa yé wa pé atm màmá everything màmá ọwọ́ wọn ló wà táwọn bá nídìí pin àbí anything fún màmá àwọn ṣẹ̀ lọ bá àwọn pípù yẹn ni so àwọn tó ń dáwó nísìnyí wọn mọ̀ pé náà ọ̀gbun tí ò nísàlẹ̀ ọ̀gbun tí ò lópin ibẹ̀ lówó ń lọ so i want to now say this to all page owners all foundation all initiative everybody ẹ má gbé anybody wá tọrọ owó mọ́ lórí page yín as much as people like me èmi bí ẹnìkan bí mo ṣe jòkó yìí mi ìmọ̀ pẹ́ ń gba percentage èmi rò pẹ́ ń ṣiṣẹ́ fólúwa ni it was alẹ́ àná yẹn ni mo tó mọ̀ pé ṣé mo ń gbowó ni mo wá dàbí wípé mi ò tiẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ because gbogbo àwọn tí mò ń bi náà ní ah, ọ̀tí ẹ̀ ráǹbọ̀sẹ̀ sẹ́mi thank you for the rose àwọn èèyàn náà wá sọ pé ọ̀tí ah, ẹ̀ ráńbọ̀ ẹ̀yìn ṣe wá ará oko ní ni wọ́n ń gbowó náà mo ní ah, ah, ẹni tẹ́ gbé wá tí ó ti fẹ́ kú tán tí ọmọ ẹlòmíì ẹlòmíì lè mọ gbọ́ ẹlòmíì ó lè sẹ́ pé ikùn rẹ̀ ní ọmọ gbà ní ọmọ gbà mú mi ẹlòmíì lè mọ gbà ọrùn rẹ̀ mú mi pẹ̀lú kọ̀ǹdíṣàn yẹn ẹ sì tún gba pàṣẹ́ntéèjì bẹ́ẹ̀ àwọn èèyàn ti wá jẹ́ kó mọ̀ yé mi wípé ibi abá ti ṣe làá ti jẹ mi ìlénìkan mọ̀ gbowó bet pé percentage yẹn kàn ti pọ̀ jù ni now the point is forty percent ten gba are you paying tax to the government are you registered because àwọn little little business tá à ń ṣe tá à ń ṣe petipeti business yìí gan our registered now and we pay tax we pay VAT to government one just stamp duty once you have a a a a, a bank account associated with your registered business wọ́n máa jáwó wọ́n á yọ VAT wọ́n á yọ tax unfortunately all these NGOs are not even registered ẹ wá ń gba forty percent àwọn ń jẹ́ kó túmọ̀ wáyé wa wípé inú ilé tí wọ́n ti lọ ya fídíò màmá yẹn pé inú ilé yẹn kọ́ ni màmá yẹn ń gbé thank you for the ice cream Nancy wọ́n nínú ilé yẹn kọ́ ni màmá yẹn ń gbé pé bí ìpọ́n kan lọ ya fíìmù fún wa ni no nísìn empathy tẹ́ ẹ̀ ń rà from the general public you are placing it to the general public pé ẹni yìí wà ní critical condition òun làwọn èèyàn ṣe ń dáwó yẹn apart from that you are still generating traffic for your page if you sit down and create your content your, you, and build your page now you are pretending to us that you are helping people meanwhile you are getting money into your pocket making the people that are contributing money to be vulnerable because forty whole percent is too much èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ìmọ̀ pọ́n gba percentage and látìgbà tí mo sì bẹ̀rẹ̀ péjì yìí mi ò gbowó rí fún yàn lórí péjì n bá fẹ́ ṣe anything owó on this page mo wá ṣe give away and if i want to do give away mi ní wá announce pé mo fẹ́ ṣe give away ẹ wá mọ mọ́wọ́ ẹ mọ wá support people will come to my dm by themselves tí n bá ní fifty thousand ni mo ní bàbá ọ̀yọ́ mo dẹ̀ thank you for the rose sir tí n bá ní fifty thousand naira ni mo ní tí mo fẹ́ fi ṣe give away mo máa wá pín bó bá jẹ́ two two thousand wá one thousand ni màá pín kí n tó pín tán àwọn èèyàn ti bombard dm mi pé stabọ́sẹ̀ èmi náà fẹ́ support give away tẹ́ ń ṣe bàbá ọ̀yọ́ model thank you for the roses màá dẹ̀ wá pín tó bá jẹ́ two thousand ní tó bá jẹ́ wá one naira ní iye ó bá kan kálukú kọ́lọ̀ ó bá ní fàlùbáríkà sí bàbá ọ̀yọ́ model ẹ ṣeun thank you for the rose everybody go and connect with ọ̀yọ́ model on tiktok gbogbo aláti mọ ọ̀yọ́ model alternative therapy àwọn náà máa ń tàgbó tán máa ń ṣe gbogbo àwọn egbòogi tó máa ń tọ́jú ara tó máa ń fọ̀dọ̀tí ara tó máa ń mú kí ara tó máa ń purify ẹ̀jẹ̀ so oyomode is a big name on facebook especially on my page so àwọn non-gift mi lọ́wọ́ lórí tiktok ń sìn gbogbo wa ẹja lọ connect pẹ̀lú wọn so now ẹ wá wá sí orí page ẹ wá gbé àwọn èèyàn wá ẹ wá sọ wípé wọ́n ní ṣòro how sure are we gan pé àwọn people yìí kì í ṣe pé ṣe lẹ́ make up fún wọn láti dàbí wípé wọ́n ní problem now girl yẹn wá ń jẹ́ kó mọ yé bàbá tó fẹ́ send owó pé ẹ má send owó sí ìyá yẹn o ẹ dẹ̀ mọ̀ when you have the heart of giving there is this uh, there is this spirit in you tó pé you just want to give so bàbá yẹn wá ń bi mí lánàá pé kí ni mo rò pé káwọn ṣe mo lè mi ò mọ tẹ́ ẹ lè ṣe torí mi gẹ́gẹ́ bí ẹnìkan bí mo ṣe jòkó yìí mi ìmọ̀ pọ́n tiẹ̀ ń gba percentage rárá àwọn èèyàn ní kidney problem wọ́n ní liver problem wọ́n ní heart problem wọ́n ní kíní kan gbogbo ẹ̀ problem ẹ̀ẹ́dẹ̀ what is the state of your mind láti máa gba outrageous percentage bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ àwọn èèyàn ọ̀yọ́mọdé thank you for the roses so that is my question the point is that ìjọba àwo ló wà abẹ́ ìjọba àwo lẹ rẹ́gísítà sí tẹ́ ẹ fi ní láti gba àwọn cooperative alájẹsẹ́kù gan wọn kì í gba forty percent gẹ́ẹ̀ yẹn wá ń jẹ́ kó mọ̀ yé wa ẹ bá fẹ́ gbọ́ conversation yẹn mo máa play ẹ̀ ó kàn pé device tí mò ń lò fún tiktok inú ẹ̀ ni conversation yẹn wà but if you want it i will send to you now the point is that èmi mọ̀ pé if we come here and talk about it ẹlòmíà ni ẹ lọ kọ lẹ́tà ẹ lọ ṣe kinní kan ṣe rí social media is a powerful weapon to share and spread information ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ngo and initiative abẹ́yìn page owner tẹ́ ẹ̀ ń ṣe kí ni tẹ́ ẹ̀ ń gbé àwọn èèyàn wá tọrọ owó lórí péjì ẹ má gbé àwọn èèyàn wá tọrọ owó mọ́ because àwọn tó ń dáwó ń sìn náà wà vulnerable àwọn tó ń dáwó ń sìn ni victim you make your views your followers your fans and friends to be vulnerable you make them bí ìgbà tí ẹ bá ṣílẹ̀kùn ọlọ́ṣà láti wọlé tọ̀ wọ́n ni and the point is even if you must gba percentage because the truth remains that our fans and friends tó ń àwọn náà máa ń fún pé jona ní nǹkan o mo ti ṣe giveaway bíi rí tí bàbá kan ní àwọn fẹ́ fún èèyàn fifteen ní five thousand For five thousand for fifteen people wọ́n dẹ̀ sọ pé táwọn bá ti post owó kí n yọ five thousand for fifteen people the remaining balance I should use it and get data meanwhile ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń contribute owó yìí wọ́n ti fún ẹ̀yin péjọ nàyí gan lówó believing pé iṣẹ́ olúwa lẹ̀ ń ṣe ẹ̀yin náà deserve nǹkan kan they give you wọn ò mọ̀ pé ẹ̀yin ti gba percentage percentage ẹ tún wá gbà ó tún wá wà outrageous such that ẹ wá exploit àwọn tó wà nínú ìṣòro ẹni tẹ́ ẹ ló ní kidney problem ó ní liver problem tó dẹ̀ wà in that condition ẹ tún wá charge ẹ ní forty percent because ẹni yẹn ó wà ní condition tí ò lè sọ no fún yín the person cannot say no people will control ìyá tí mo ń sọ yìí bàbá àgbà gidi kan tó jẹ́ olórí oko bámbam nàìjíríà wọ́n ló ti fún ìyá yẹn lówó tó ṣe pé olórí oko ni ní áńgù rẹ̀ he has given money to that woman that's why tẹ́rì tán bá gbé àwọn èèyàn wá sórí social media wá tọrọ owó after tí wọ́n bá dáwó dáwó fún ẹni yẹn life ẹni yẹn máa remain the same nísà life ẹni yẹn ò ní change because àwọn tó gbé ẹni yìí wá tọrọ owó they have taken more from the person such that the life remain the same so where is your conscience àwa wá bìlífù pé ẹ̀ ń ṣiṣẹ́ olúwa èmi gẹ́gẹ́ bí ẹnìkan màá wá máa fọkàn máa fi ọkàn sọ́nà what is the name of the woman on tiktok which woman màá máa fọkàn sọ́nà pé à ah, ọlọ́run o máa ṣàánú àwọn pípì máa fún wọn ní okun àtagbára àsokun àtagbára láti máa ṣiṣẹ́ aburú ni because you are exploiting people ẹni tó fẹ́ send owó ń sìn látàná kò ráyè forward owó yẹn ó dẹ̀ ní táwọn bá wà náìjà ni àwọn ò bá lọ síbẹ̀ láti lọ rí ìyá yẹn káwọn kówó and the girl is letting us know that forty percent làwọn people yẹn ń gbà ká má send owó unfortunately àkáǹtì màmá yẹn náà gbé sórí page ẹ̀yin tẹ́ bá máa send owó sí ẹ máa máa believe fún àkáǹtì yá yẹn lẹ́ ń send owó sí how sure are we pé àìsàn tẹ́ ló ń ṣe yá yẹn gan ṣe ni how sure are we forty percent tẹ́ ń gbà ṣé ẹ̀ ń san táàsì fúnjọba ni ibo ló ti wá tí ò bá ń ṣe pé ẹ̀ ń exploit àwọn èèyàn ẹ̀ dẹ̀ máa wá níwàá wípé ẹ̀ẹ̀kan ẹ̀kan déédéé ń lọ náà lẹ́rẹ̀ẹ́yàn kan tó ní problem mo rá àwọn kan tán lọ coverage fídíò àwọn kan nínú ilé omi omi omi omi tó wà níbẹ̀ ó mú wọn dóbi okó wọn báyìí ni omi mú wọn dóko wọn báyìí ni wọ́n níbẹ̀ làwọn pípù yẹn ń gbé ibẹ̀ náà ń sùn sí ibẹ̀ náà ń jí nígbà tí omi wà níta rẹgẹdẹ tómi tún wọnú ilé rẹgẹdẹ ibo náà wá ń sùn sí sórí omi náà ń sùn sí ni sórí omi náà ń sùn sí Jésù gan tó rìn lórí omi kì í ṣe wípé bẹ́ẹ̀ ló wà títí ayérayé ànípẹ̀kun so ẹ portray àwọn èèyàn bí ẹni pé wọ́n ní problem you portray them as if they have problem to buy the emotions and empathy of people to make them contribute money meanwhile the money they are contributing is not going to these people tẹ́ ẹ náà níṣòro tẹ́ ẹ bá dẹ̀ stand gidigba lórí péèjì yín tẹ́ ẹ tọrọ owó àwọn èèyàn á fún yín lówó bẹ̀ kò ní pọ̀ tó yẹn ẹ wà panẹ bíìtì ẹ nìkan tẹ design tẹ make up fún pé ara rẹ̀ ò ẹ wà gbé sórí péjì ẹ wà mọ̀ fi gbowó percentage tẹ wá ń gbà wá wà too outrageous débi pé àwọn tẹ ń fi wọ́n gbowó gan wọ́n wá ń sọ fún àwọn èèyàn pé kán má dáwó mọ́ nítorí percentage yín ti pọ̀ jù ẹ bá fẹ́ take you don't need to take advantage of people don't take advantage of the condition of people láti exploit àwọn èèyàn are, are we getting what i'm saying now the point now remains that this is a clarion call to all ngos àtàwọn tó ń gbé àwọn èèyàn wá tọrọ owó lórí lórí social media ẹ má gbé àwọn èèyàn wá tọrọ owó mọ́ ẹ má gbé àwọn èèyàn wá tọrọ owó mọ́ tẹ́ bá ní ngos ngo yín tó bá wà registered london àjọba kíjọba mọ bọ́n ṣe máa máa take care of gbogbo irú àwọn nǹkan yẹn because people are now vulnerable people contributing money are vulnerable tẹ́ bá fẹ́ gba owó lórí page yín ẹ wá gbà fúnra yín pé ẹ ní ìdòwò ẹ ní ìdẹnìkan tó ní critical problem tẹ́ fẹ́ gbowó fún kò kí ń ṣe wípé ẹ wà wá fi ìṣòro ẹnìkan gbowó ńgbẹ bá wá fi gbowó tán ẹ wà á máa gba percent sẹ́yìn gan fúnra yín NGO tó ń tó ń gbowó gba forty percent lọ́wọ́ ìyá tí mò ń sọ yìí ṣé NGO sì yìí gan ṣé wọ́n gan lè san forty percent kì í kúkú ṣe péré kan la mọ tá a gbé jókòó síbi kan tá a pè lẹ́ NGO èèyàn náà ló lẹ́ NGO individual náà ló ní now forty percent tí wọ́n ń gbà yẹn ṣé wọ́n lè san forty percent fún yàn kò jẹ́ pé let let let us ẹ jẹ́ turn it around let's turn the situation around let's say you are the one in the condition in the shoe of that woman ṣé wọ́n lè san forty percent. you can imagine so the point now is that the reason why i'm doing this is bàbá ń béèrè lọ́wọ́ mi pé kí ni káwọn ṣe àwọn fẹ́ send owó yìí àwọn ò dẹ̀ mọ́ báwọn ṣe lọ́dọ̀ àwọn ò lè dọ́dọ̀ ìyá yẹn because àwọn ò sí naija then number two ni pé ẹ̀yin NGOs owner ẹ lọ rèé ronú pìwàdà ẹ lọ rèé ronú pìwàdà torí forty percent shows that you are greedy you are covetous and i am very sure pé àwọn tẹ́ ń gbé wá tó ń sọ pé wọ́n ní ṣòro yìí kì í ṣe gbogbo wọn ló ní ṣòro ẹ̀ ń pákéèjì wọn ni àṣejù ní dẹjọ́ dèjì ti tó ìkọjá àyèládé di gba tẹ́ ẹ bá fẹ́ gba percentage kí wá ṣe bí forty percent ẹ kúkú sọ pé ẹ̀yin lẹ ní problem gbà yẹn náà ẹ kúkú sọ pé ẹ̀yin lẹ ní cancer ẹ̀yin lẹ ní kidney problem ẹ̀yin lẹ ní heart disease ẹ̀yin lẹ ní tẹfẹsẹ surgical operation káwọn èèyàn lè mọ̀ pé ẹ̀yin lẹ kúkú fẹ́ gbowó ìyá yẹn nísìnyí wọ́n wá sọ pé kò sí nǹkan kan tó fẹ́ rà ń sìn táwọn ò kọ́kọ́ lọ sọ́dọ̀ wọn and the way the girl was even talking ẹ rí wípé the girl is even tired pé káwọn èèyàn mọ̀ tiẹ̀ dáwọ́ ẹni tó ní ká mọ̀ sẹ́ǹdì owó kankan pé kán wá kán mọ̀ travel bọ̀ láti wá fún ìyá yẹn lówó you can imagine that the girl gan ó ti rí pé àwọn people yìí wọ́n render help fún ya yìí and according to bọ́n ṣe ṣe fídíò yẹn lady yẹn kọ ọmọ lady yẹn ò kì í ṣọmọ ìyá yẹn is just helping the the ya ó kàn help ẹ ni but the woman is an illiterate the lady too the little education she has ni ló fi rò wípé these people are exploiting people ẹ dẹ̀ wá gbé account number ìyá síta ẹ tún fi phone number gẹ̀ yẹn síta with the hope wípé you are transparent so be transparently honest be transparently honest ẹ ẹ wà honest kẹ̀dẹ̀ transparent ẹni tó bá ní kidney problem tó ní heart problem ó máa ní àwọn government organization tí wọ́n ń take care of this ẹ ní láti gbẹ́ni yẹn wórí screen yín kó tó di pé gbogbo ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ i no dey gbowó for anybody on my page torí mo yé ti wọ̀ sí mo kọ wọ̀ sí gan bí mo ti kéré mọ́ mo kọ ìwọ̀ sí anything tí ọba mú wọ̀ sí wá mi ìfẹ́ ṣùgbọ́n wípé ká tún jẹ́ pé wọ́n tún ń gba owó di sin tí mo ṣe ń sọ̀rọ̀ yìí mi ò bìlífù pé wọ́n gba percentage not to talk of that outrageous percentage the ọmọ um, the girl is now speaking on behalf of the ìyá ṣé mo pé tó bá gbé gẹ̀ yẹn ń parọ́ ni kò ní ní ká wá báyà yẹn fúnra wa kò ní ní ó yá ẹ wá báyà fúnra yín ẹ kówó fún wọn kán kó sínú àpò ìgbànú wọn the point now is that body wo body wo ló ń regulate àwọn NGOs yìí ní Nàìjíríà then ní tí ò sí government body tó ń regulate wọn every individual tó ń gba owó on behalf of somebody go and fear God ẹ lọ bẹ̀rù ọlọ́run nítorí wípé tó bá kú ẹ̀yin nìkan kú conscience yín do you think or is your conscience justifying you for the forty percent you are taking because ìyá tó lè wà nírú condition yẹn ẹ̀yin ò mọ̀ pé owó tó ń dá yẹn ìyá yẹn ń dáwó yẹn fún ọwọ́ ìyá ń ti ń gbowó èèyàn ń tọrọ bárà lórí títì ẹ wá kọwọ́ bọ inú pangolo tó ń dáwó sí ẹ tún wá ń kó owó ẹ n tó túmọ̀ sí nìyẹn that is the meaning that is the literary meaning of nǹkan tẹ́ ẹ̀ ń ṣe àwọn bàbá ńlá tó ń tọrọ owó lórí títì nsìn tó ń dáwó sínú gbá wọn bóyá ojú ẹ̀ fọ́ kò ríran ẹ wá wò kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ wá bẹ̀rẹ̀ ẹ wá múnú owó ẹ that is the typical example of nǹkan tẹ́ ẹ̀ ń ṣe because i see no reason why you be collecting forty percent ẹnìkan wá sọ fẹ́mi lánàá wípé ẹ ṣèbí péèjì wọn náà fi gbé jáde ìgbà tó wọn fi péèjì wọn gbé jáde ńkọ́ ẹ di péèjì yín mú go and build your page go and build your page by yourself create your content and build your page ẹ má fà àwọn èèyàn bí because page yín lè fi gbé wọn jáde but ìgbéjáde tẹ́ ẹ gbé wọn jáde yẹn ẹ fi exploit gbogbo aráàlú ni ẹ̀ẹ́dẹ̀ jókòó jókòó wípé oore lẹ́ ń ṣe àmọ́ wá rí nírì ẹni ọlọ́run nírì ọba tá a wá lọ ọlọ́run gan báyìí gan tá a lè yan ọlọ́run báyìí gan ibo la fẹ́ wé yan ọlọ́run sí. ní ìsìn bàbá yẹn wá ń jẹ́ kó yé mi pé àwọn ọ̀rẹ́ àwọn míì tán tún fẹ́ help màmá yẹn àwọn wá ní kán hold on ná ọ̀rọ̀ àná ni mò ń sọ fún yìí o pé àwọn wá ní kán hold on ná kán jẹ́ káwọn get to the root of this matter. tó èmi ò wá mọ̀ nǹkan tá a máa ṣe báyìí o torí the owó the baba has not sent it wọ́n dẹ̀ jẹ́ kó yé wa pé tẹ bá sẹ́ǹdì ẹ̀ ngo máa gba forty ẹni tí mo ń sọ yìí bàbá àgbà kan ti fún ní owó tí ò dẹ́ ìṣòwò kékeré so ẹ̀yin ngos tẹ́ wọ́n ń tọrọ owó tẹ́ láwọn kan ní ṣòro orí wọn tẹ̀ ọrùn wọn yín oko wọn kú òbó wọn dí igbá ṣe wọn ìkòkò táwọn èèyàn mọ̀ sunkún sínú pé ìwọ ọlọ́run ẹlòmíì á lọ mú nínú life saving ẹ̀ á mú á mú á fún wọn just to help the person àwọn tó dẹ̀ ń donate they are donating to the cause of the people that you brought to your page that they are having problem ẹ àwọn yẹn lẹ máa gbé síwájú pé these are the people tó ń tọrọ owó meanwhile you are the real beggar you are the real beggar ẹ̀yin lẹ ń tọrọ owó kò ń ṣe àwọn tẹ́ ẹ gbé wáyìí bá a ti wáyé páàrí láàrin tẹ́ ẹ bá help wọn ẹlòmíì ò help wọn so stop contributing eh, money ẹ má contribute owó ẹ má dáwó fún anybody lórí page kankan mọ́ the percentage they are taking is too much If ìfàtọ̀ tó ń gbowó èmi ò mọ̀ pọ́n ń gbowó mi ò mọ̀ pọ́n ń gba percentage tó bá ná dá hundred million fẹ́ nìkan lórí péjì kan mi ò ever imagine pé ẹni tó ní péjì yẹn á ń bẹ̀ if not for this yesterday tí mo tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ so even if percentage is to be taken is forty percent not too much body wo governmental body wo ló ń regulate all these ngos oníkálukú kan dá ngo kalẹ̀ láti máa exploit àwọn èèyàn láti máa build the page wọn indirectly ẹ wá ń ja àwọn fáǹsì yín lólè bó ṣe rí nìyẹn ó kàn look to us as if pé àwọn people yìí là ń ṣàánú fún là ń dáwó fún in the real sense of it àwọn page ọ̀nà yẹn page tẹ gbẹ́yàn wá yẹn page yẹn gangan ló ń lu àwọn èèyàn ní jìbìtì using these people if you want the guest phone number i will send to you kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ dáwó fún yà yóò sọ fún yín pé ẹ má dáwó fún yà account number ìyá ló wà lórí afẹ́fẹ́ fine but the forty percent of owó tẹ bá dá is going to that so nísìnyí tẹ bá fún ìyá yẹn ní hundred thousand forty thousand is going to the NGO ṣáwọn ló ni ṣáwọn náà ní ṣòro ni ṣáwọn náà ní problem so go and repent gbogbo ẹ̀yin tẹ bá ń ṣe yamayama bẹ́ẹ̀ yẹn ẹ lọ rẹ ronú pìwàdà ẹ lọ rẹ ro inú pìwàdà nítorí wípé gbogbo wa máa jòkó a máa máa bújọba a máa máa sọ pé nǹkan tíjọba ṣe kò dáa kí làwa gan ṣe fúnra wa nínú kọ̀rọ̀ yàrá wa muslim friend mi kan ló ló ló kóòtù ibì kan fún mi quran ó ní quran sọ pé ọlọ́run máa ń fúnyàn ní adarí bí wọ́n bá ṣe rí pé ọlọ́run ó wo bẹ́ẹ̀ ṣe rí yóò wá mú leader tó dàbí yín àárín yín náà lọ́lọ́run ti yàn adarí so God keep giving us bad leaders because we ourselves we are bad pé the date àwọn gan bá tán irú ẹni tó ń lo page láti gba forty percent ẹni tó wà nírú condition yẹn àǹtí kan wá ń jẹ́ kó máa yé mi lánàá pé sábọ́sẹ̀ èèyàn ò lè wà nírú condition woman yẹn even tẹ́ bá lẹ́ẹ̀ fẹ́ gba seventy percent kò ní sọ no pé so ẹni tó ẹni tó lè béèrè forty percent lọ́wọ́ orú èèyàn yẹn tẹ́ni yẹn bá dé aṣọ rọ̀ọ̀kì tó dé position of government kí lẹ rò pé ó máa ṣe kí lẹ rò pé ó máa ṣe ní ìsìn wọn ò mọ̀ pé lady yẹn ti ń sọ fún àwọn èèyàn pé kán má dáwó mọ́ torí forty percent of owó ń lọ sọ́dọ̀ NGOs and the girl the little education she has ó mọ̀ pé this thing is not supposed to be like this àwọn àgbáyé ń rí yín ẹ̀ ń portray ara yín bí olùrànlọ́wọ́ fún màmá and people are saying thank you to you but in the real sense of it ẹ̀ ń gba almost half of the owó táwọn èèyàn ń pín táwọn èèyàn ń dá ẹ̀ ń gbà lọ́wọ́ ìyá yẹn at the end of the day life ìyá yẹn ò lè kúrò níbi tó wà yẹn torí ibi tó máa wà nìyẹn ẹ wá ní táwọn èèyàn bá ti dáwó tán lẹ máa return atm màmá àti pin màmá lẹ máa return ẹ fún wọn ẹ ṣe kúkú gbéra yín sórí àtẹkẹ lẹ fẹ́ tọrọ owó káwọn èèyàn dáwó fún yín people will give you we have philanthropists we have humanitarian we have people who are who are doing their things for humanity people will give you money you don't have to bring people to come and buy the empathy of people and of course you are exploiting them And tó ń one wá become victim you make your fans and followers to be victim of pé kó máa contribute owó to a cause and you know that you are the money is going into your pocket large percentage of it if it is a registered NGO we know that you are paying tax to the government inú percentage ẹ bá rí náà lẹ́tí máa san tax thank you for the uh, finger heart Akindoye inú percentage ẹ bá gbà lẹ́tì san tax but unfortunately you are not even registered government does not recognize you ẹ dẹ̀ wá exploit àwọn èèyàn ẹ̀yin ẹ̀yin ẹ má dáwọ́ fẹ́ni kankan mọ́ ẹni tó bá ní page ṣe rí page ta níyìí ẹ̀yin tẹ́ ẹ̀ ń follow wa you make us what we are ẹ̀yin lè lè make wa ní nǹkan tá a jẹ́ so if you have a page your page you should use it to help people that's why if i come here to do giveaway i do giveaway i know that i have people on my page that god has blessed tí n bá ṣe giveaway màá ní owó yìí ẹ lọ fún ẹni tó ní ìdòwò ládùúgbò yín ẹ lọ fún ẹni tó ní ìdòwò ládùúgbò yín tó bá jẹ́ five thousand bá jẹ́ ten thousand i know pé àwọn tó wà lórí péjì mi wọn ò ní di five thousand wọn ò ní ten thousand but there is somebody in your àdúgbò the ten thousand yìí ó lè jẹ́ life saver go and give the money to this person tẹ ẹ bá fẹ́ gbé anything owó dìde lórí péjì give away ló yẹ kó jẹ́ because our fans and friends are those ones that made us who we are if there is no listener there is no speaker so àwọn tẹ́ ẹ gbé wórí péjì yìí the fact pé ẹ gbé wọn wá gan lásán wọ́n help yín ni now yes because you are generating traffic tí o bá ń ṣe pé ẹ gbé ìyá yẹn wá níbi last two weeks èmi fúnra yín kí mo fúnra mi kí mo fẹ́ wá lórí péjì yín bẹ́ẹ̀ ìgbà tẹ́ni yẹn send fídíò yẹn sí mi lánàá mo ní à èmi náà wo fídíò yá yìí bíi some weeks ago mo ní wọn wò wọn láwọn fẹ́ fún ya yẹn lówó pé information tó wá ń reach àwọn lọ́wọ́lọ́wọ́ ń sìn ni pé forty percent lẹ́ ngo yẹn gbà it's not even ngo it's just ordinary facebook page ló gbé ya yẹn bẹ́ẹ̀ mi mọ mi mo rí orúkọ page yẹn. you can imagine torí ẹ̀ mo ṣe máa ń sọ anything owó i don't want to be i don't want to to be involved let me just stay alone torí ara mi kọ̀ wọ̀ sí so now the point is that the government should see into the activity of all these NGOs they are not helping people they are only exploiting people tá a bá dẹ̀ ní a mandate a fẹ́ contribute ten million kílẹ̀ tó ṣú tí ò bá pé a ti mọ súnmọ́ ẹ wá wá story kan tẹ́ fabricate ẹ wá ya kan àbí bàbá kan tó ti fẹ́ kú tán ẹ wàá gbé wá and you are buying people's empathy So ti ẹ̀yẹ kẹ́ ẹ mọ̀ gba percentage kí wọ́n á ní ìtumọ̀ akọ́lé tá à ń fún yín kí ni ìtumọ̀ àẹ́kú iṣẹ́ tá à ń fún yín kí ni ìtumọ̀ pé àẹ́ni yìí iṣẹ́ olúwa ló ń ṣe ó ń ṣiṣẹ́ ó ń ṣàánú àwọn èèyàn àṣà kan tanra wá jẹ ni tá a wá lọ ọlọ́ǹgan báyìí tá a gan tá a lè yan ọlọ́ǹgan báyìí torí ọ̀rọ̀ yẹn ò yé mi sí ọ̀rọ̀ yẹn ò yé mi sí o ẹ̀yin tẹ́ bá feel pé nǹkan kan tí a lè ṣe because the, the baba is ready to give bet wọn fẹ́ kówó wọn wọnú kòtò lọ torí bí ayélajú dé gan ní ìsìn bẹ́ẹ̀yàn fẹ́ fẹ́yàwó gan sí ọ̀yọ́ gba rìsíìtì bẹ́ẹ̀yàn bá ra pẹ́ńsù ọ̀yẹ́ kéèyàn gba rìsíìtì kéèyàn mọ ibi tó wọ́n ń lọ ẹni tẹ́ ẹ ló ṣàìsàn tẹ́ ẹ ló ní ìdówó ọ̀tọ̀ ẹ̀yin wá ń gba èèó complete full forty percent ta lẹni ọlọ́run gan báyìí ní ìsìn ta ni ẹni ọlọ́run báyìí ni lèmi fẹ́ mọ̀ is what we are saying mi ò mọ nǹkan tí mo ṣe fún facebook facebook facebook ti mú pin option mi so let me try to put my number here ẹni tó bá máa pè kó pè wọlé mi lè rí pin mo ti type ẹ̀ sí comment section bóyá màá lọ fi sí caption lórí bóyá màá lọ fi sí caption lórí facebook ni let me try and put it here as well. tó tẹ bá mọ nǹkan tá a lè ṣe forty percent pọ̀ jù Mr. Jimoh of course forty percent is too much kí ni negotiation kí ni kí ni àwọn factors tó tó tó surround the agreement of forty percent yẹn so e, e, e, àwọn èèyàn tí mo wá tún sọ àṣàlàyé fún lánàá wọ́n tún wá jẹ́ kó máa yé mi wípé kò sí percentage tán sọ fáwọn ìyá yẹn thank you for the heart. eight four four seven wípé kò sí percentage tán lè sọ fáwọn ìyá yẹn at that condition ok mo ti pin ni rẹ̀ sí orí tiktok mo ti pin ni nọ́mbà mi sí tiktok àwa tá a bá fẹ́ pè ẹja pè pé kò sí percentage tí wọ́n lè fi lọ́rù ìyá yẹn tí ò ní gbà nísìn ẹ sọ pé a fẹ́ bá yín generate five million adẹ̀la máa gba ifun kan láwọn fẹ́ gba fifty percent ìyá yẹn á wò pé at least ìyókù yẹn náà ó máa tóun àwọn tó dẹ̀ máa sanwó àwọn tó dẹ̀ máa máa dáwó yìí ẹ̀ ní sọ fún wọn pé ẹ̀yin fẹ́ gbayé percentage báyìí that is where the problem lies tẹ́ bá ti fẹ́ gbowó bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí n tẹ nọ́mbà mi sórí comment lórí Facebook three six two two eight four four seven. ẹ after this life ẹ má pe nọ́mbà yìí o tẹ́ bá pe nọ́mbà yìí wọ́n ní gbé kí n gbé kínní tó bá jẹ́ yí pé mo ti. Mm, mo ní pin option ni tó bá yẹ pé mi máa lo the two devices mi ni whatsapp call ni ò bá jẹ́ but please let us call direct so n tẹ́ bá fi ìpa lè ṣe hello hello ẹ káàárọ̀ sà. so àbí kí okay let me try to tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ wá máa gba owó sẹ́yìn náà máa gba percentage ẹ announce the percentage yẹn mọ́ yes ẹ announce the percentage yẹn announce it together ẹ announce the percentage yẹn ẹ announce ẹ mọ́ pé ẹ̀yin èèyàn wa o bẹ́ẹ̀ bá ṣe ń dáwọ́ yìí o iléeṣẹ́ wa náà máa máa gba iye percentage báyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ be transparently honest be transparently honest hello. hello. ẹ̀gbẹ́ rẹ̀ fún ìṣẹ̀lẹ̀. ẹ ra sàn ẹ káàárọ̀ sàn. ẹ jùlọ. ẹ kú ẹ kú ìpè. ẹ ṣeun. à ń gbọ́ yín can you imagine. so if you want to if you know you are getting percentage please announce it together ẹ announce ẹ mọ nǹkan tẹ́ ẹ ń sọ. So sọ́dọ̀ àwọn tó máa fẹ́ dáwọ́ wá mọ̀ pé owó táwọn ń dá yìí forty percent ń lọ sọ́wọ́ yín sixty percent ń lọ sọ́wọ́ ẹni tó ní pírọ́blẹ́mù gangan ọ̀tọ̀lẹ́ni tó lóyún ọ̀tọ̀lẹ́ni tó rún kùn ẹ́ you can imagine. So o mo ti pín ní the other line yẹn sí orí tiktok náà let us let us call him please hello. hello. ẹ káàárọ̀ à ń gbọ́ yín sà. ẹ kú ètò wa. ẹ ṣeun. àwọn tí wọ́n ṣe nǹkan yẹn. àwọn tí wọ́n wọ́n wọ́n ṣe nǹkan tó ń tẹ̀lé ọ̀hún o can you imagine kódà èmi gẹ́gẹ́ bí ẹnìkan gan mi mọ̀ it was just that yesterday ni mo tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ah sàn máa gba percentage ni. kí lẹ wí sà. nẹ́tíwọ̀kì yẹn ò dáa zero eight one four one seven one three two four seven zero eight one four one seven one three two four seven let us call and as we are calling nkan tí bàbá tó fẹ́ fún ẹnìyẹn lówó yẹn what do you think he can do because he really want to give to that woman please ask him to lower the volume of his tiktok device okay he really want to give to that woman but he has been discouraged the same way that all other people would have been discouraged if they had known that these people are taking forty percent bí bàbá tí mò ń sọ yìí the baba is my is my is my very big fan so ìgbà tí wọ́n send voice note yẹn lánàá èmi kan wò pé èmi náà wo fídíò woman yẹn pé so kí ló ṣẹlẹ̀ ìgbà tí mo wá fẹ́ gbọ́ débi pé ẹ eh, eh, ẹ wá ń jẹ́ kó mọ yá wọn ní ìsìn wípé forty percent náà ń gbà mú ni à sàn máa ń gba percentage ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ do they use to tẹ́ ṣe bákan fi page wọn help àwọn people yìí láti gbé wọn jáde ni even the fact pé ẹ gbéyàn wá sórí page yín pé káwọn èèyàn wá help ẹ is a plus for you if you don't know it is a plus for you pé ẹ ṣiṣẹ́ takuntakun and as powerful as social media is you will definitely see those who will say ah you are, you are, you are really doing well but how can you be taking forty percent a whole complete forty percent ẹlòmíì á ní di help percentage ìtẹ́lẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ gan lásán lásán ó ti ó ti ju tó tiẹ̀ fẹ́ gbà gan lọ help rọ̀ wò lẹ̀ wá rẹ́ńdà ta wá lẹni ọlọ́ǹgan ta lẹni ọlọ́ǹgan and you are going to portray it as if you are helping them hello hello ẹ káàárọ̀ sà. ẹ ló mọ ẹgbẹ́ tó wà. ẹ ṣeun. ta. ok us ẹ mo ti rí nọ́mbà yẹn mò ń gbọ́ yín à ń gbọ́ yín sà. tọ́ very very pathetic.

too much ṣe tẹ ẹrẹ́yìn tẹ wà ń dá yàsọ́ra ẹ̀rọ yẹn sà wọ́n exploit yín gan too much. too much. the lady herself they can come after her they can come after her that's the problem sir she should involve the law enforcement. ẹ wò sà ìta gbọ́ tún ni pé mc olúọmọ bàbá àgbà gidi yẹn bàbá yẹn ti fún ìyá yẹn lówó. ìta gbọ́ nìyẹn mc ti fún ti fún ìyá yẹn lówó imagine a whole complete mc ṣé ṣíṣì lẹ rò pé mc fẹ́ fún ìyá yẹn ẹ wá gbòdìdì forty percent you are the real beggar is what i want to put to gbogbo àwọn people yìí àwọn ganan ń tọrọ owó. they are the real beggar that is the problem. Mm exactly mi mọ nǹkan tó dé tí fóun mi yóò láòdù dáadáa nǹkan tí dáàdì yìí ń sọ ni pé ẹ mọ portray pé ẹ ń ṣe charity ẹ ẹ̀ dẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ ń gba percentage so it will now look to people as if pé charity lẹ ń ṣe. à ń gbọ́ yín sà. okay zero eight one four one seven one three two four seven àwọn tá a bá mode number mi yẹn náà lè pè méjèèjì ló wà available but i don't know why the thing is not loud so nǹkan tí dáàdi yìí ń sọ nísìnyí ni pé us náà ti pè í pé these people are portraying themselves as if pé àwọn ń ṣe charity but in the real sense of it they are not doing charity because at the end of the day you will discover that àwọn tó láwọn gba millions fún yìí the life of that person will still remain the same ìṣòro yẹn ò ní fayé ẹni yẹn lẹ́sà kí lẹ wá ń ṣe kí wá lẹ̀ ń darí kí lẹ wá kí lẹ wá ẹ má dáwó mọ́ ẹ̀yin tẹ̀ wá diaspora àti ẹ̀yin tẹ̀ wá naija don da owó again ẹ má dáwó mọ́ mo rí kọ̀ọ̀kan sìn mo ṣèṣì declare lórí tiktok ẹ jọ kẹ́ni yẹn pè padà ẹ má dáwó mọ́.

èèyàn mi kan díẹ̀ mi láti US pé àwọn rí wọ́n kọ́ọ̀tì fídíò kan sí mi pé àwọn ò mọ̀ bóyá mo ti rí fídíò yìí online ipe àwọn fẹ́ send owó pé because àwọn case yẹn wà pathetic àwọn dẹ̀ wà moved pé so there is a phone number tán fi sí ẹgbẹ́ fídíò màmá yẹn then there is an account number pé àwọn wá pe phone number yẹn àwọn bá lady yẹn sọ̀rọ̀ torí ìgbà tí wọ́n gbé fídíò màmá yẹn wá bóyá bíi two weeks ago wọ́n wọ́n ṣe fídíò yẹn pẹ̀lú one lady pé òun ló help màmá yẹn tó ń dúró tì wọ́n and all of that so àwọn wá pe lady yẹn pé lady yẹn àwọn wá ní àwọn fẹ́ fún ya ìlówó lady yẹn wá ní káwọn má fún ya yẹn lówó káwọn má send owó sí àkáǹtì yẹn o àwọn wá sọ pé ah, ah ṣé bá àkáǹtì màmá yẹn ni kò kí ń ṣàkáǹtì ngo pé information tó wá ń reach àwọn lọ́wọ́lọ́wọ́ ń sìn ni pé àwọn ngos yẹn forty percent ló ń gbà nínú owó ìyá yẹn wípé gbogbo owó táwọn èèyàn ti contribute fún màmá yẹn forty percent ló ń cut out ń bẹ̀ ipe so tẹ bá mọ̀ pé fẹ́ fún ìyá lówó ẹ máa bọ̀ kẹ ẹ rí ìyá fúnra yín kẹ ẹ kówó fún wọn kọ́dẹ̀ kó sínú àpò ìgbànú wọn conversation yẹn wà lọ́wọ́ mi pé because tẹ bá send owó forty percent is going to that NGO ó tún wá jẹ́ kó máa yé wọn pé ATM ìyá pin ìyá gbogbo àkáǹtì yẹn ọwọ́ àwọn NGOs yẹn ló wà pé so kọ́ máa send owó sákáǹtì yẹn ìgbà tí bàbá yẹn wá sọ̀rọ̀ yẹn èmi wá ní ah, ẹ ṣọ́ máa ń gba percentage ni ṣáwọn tó ń tọrọ owó fáwọn èèyàn lórí péjì yìí ṣán máa ń gba percentage ni wọ́n wá ní à ah, wọ́n máa ń gbà náà pé ṣé mi ò mọ̀ ni ah, mo lé mi ò mọ̀ mo ṣe máa ń ṣe charity ni wọ́n ní kò kí ń ṣe charity o ipe àwọn ò tiẹ̀ ní problem pé because ibi a bá ti ṣe là á ti jẹ pé ó yẹ kí wọ́n lè gba percentage pé bẹ́ẹ̀ forty yẹn ti wà kó ti pọ̀ jù. ibi tá a bá ti ṣe ibi tá a bá ti ṣe la ti ń jẹ́ ń tò tọ́gbọ̀ kò yẹ kó pọ̀ tó yẹ ó ti pọ̀ jù. forty ti pọ̀ jù so nǹkan tí. wọ́n ti fún ẹ tí wọ́n ti torí ẹ̀ gbowó gangan ó ti pọ̀ jù. ó ti pọ̀ jù ló ti pọ̀ tọ́ba tiẹ̀ tọ́ba tiẹ̀ ń yọ nǹkan bíi bóyá bíi twenty percent tó ṣì dá forty ti pọ̀ jù náà kí ló dé. ẹ mọ iye owó táwọn mama cash out ni. àbí ó ti wá pọ̀ ju ẹ̀bẹ̀t kí ló dé tí wọ́n fi ń portray pé àwọn ń ṣe charity tínú àwa ò mọ̀ dùn pé àwọn onínúure pọ̀ ní society tó dẹ̀ jẹ́ pé in the real sense of it ara wọn náà ń jà fún. Ah, ìyá ìwòye ẹ̀dẹ̀ tó lágbára o. ẹ jọ sà ṣé ẹni tó wà nírú condition màmá yẹn ṣó yẹ kí èèyàn lè fẹ́ tún gbowó lọ́wọ́ ẹni o. Ah, ah, abẹ́wà gbà mí ni ṣé bí kọ́ndíṣán yà sí ni ìyá ah. Eh, my sister níbi òkú Mohbad wọn ẹ̀jà wọn Ah ah, Pablo tons níbi òkú Mohbad wọn ẹ̀jà wọn gbowó ṣé nígbà tí um, um, ta ló sẹ́ẹ̀dì two million sí bàbá Mohbad èèlò ló kan bàbá Mohbad lọ́wọ́ one million wọ́n tún àwọn èèyàn àwọn èèyàn ya tó wọ́n tún jẹ sàrà lójó. ṣé ẹ ti ẹ̀ rí sà anything that has to do with money èmi ẹ fẹ́ involve bẹ́ẹ̀ tó rárá mi kọ̀ wọ̀ sí bí mo ti kéré mọ́ yìí mo ètì ìdọ̀tí màá rọra stand neutral ní mi ìfẹ́ wàhálà àmọ́ nígbà kan wá ń sọ lánàá pé owó yẹn àwọn ò tí ì sẹ́ǹdì ẹ̀ àwọn ò dẹ̀mọ̀ kan táwọn ó ṣe pé kí lèmi rò páwọn lè ṣe mo ní ìmọ̀ tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ bá wà náìjà ń sìn yìí ẹ travel lọ bí ìyá wà so kò sẹ́ni tẹ́ ẹ fẹ́ rán lọ èmi I don't know pé bóyá tí n bá gbé sí online people can tell you what to do. consent ẹ̀ sì gẹ́ yẹn kò lè parọ́ fún wọn lóró náà ló ti wá wá pẹ̀lú wọn tipẹ́tipẹ́. even kó tó di páwọn sókọ ngo yìí lókè tiwọn gẹ́ẹ̀ tún sọ pé fídíò tóun ṣe yìí ni gbogbo èèyàn fi mọ̀ pé òun kọ́ ni ìpé ìyá ìkọ́ ló bí òun pé because ìwé ìbọn ṣe máa ń ṣe wọ́n rò pé ìyá yẹn ló bí òun ni. bẹ́ẹ̀ ni ẹjọ́ ń torí ọlọ́ọ̀ kan sẹ́ńdì owó sí kan sẹ́ńdì owó sí gẹ̀yìn. kó lọ rèé kó fún ìyá ó dáa. bẹ́ẹ̀ alright ìyá mi mo kàn ní kí n kí yín nípa ẹ ṣeun God bless you sir inú wa dùn gan láti rí yín èèyàn ńlá ni yín so ẹ ṣeun bàbá aládò ni wọn ti sọ náà ti contribute náà ti náà ti jẹ kó yé wa yẹn so ẹ jọ ń torí Ọlọ́run ẹ jẹ́ náà tó lóòótọ́ síra wa kò sí nǹkan tó burú nínú kẹ́yìn òjò lóòótọ́ sí rẹ̀ yìí ẹ jẹ́ àwọn òjò lóòótọ́ síra wa. ẹ jẹ́ ẹ rí wípé tó bá ti di wípé ọ̀rọ̀ percentage or no percentage yìí tán bá ti lè cancel ẹ̀ ní ìsìn pé kò sí percentage mọ́ àwọn èèyàn ò ní ṣe charity mọ́ àwọn èèyàn ò ní ṣe charity yẹn mọ́ tó bá ti di wípé àṣírí ti ń tú ní ìsìn kò sẹ́nì kankan bá bá èèyàn ti ń rámú ńlẹ̀ wọn ò ní gbé wọn ò ní help wọn zero eight one four one seven one three two four seven ó ti wà lórí caption ní orí facebook mo dẹ̀ ti pin ẹ̀ sí tiktok tó bá ti di wípé àti àṣírí because how will you i don't know péèjì tá à ń build yìí àwọn tó ń follow wa náà make wa ní ta jẹ́ life and that, that is the balanced truth that is why anything tó bá máa benefit àwọn fans mi i will tell you because you made us if you don't know go and know you made us hello. you made us thank God for the grace to talk thank God fún ẹ̀bùn ọ̀rọ̀ sísọ tí ọlọ́run fún wa but àwọn kan náà là á lò fún so must we come and exploit you must we exploit our people must we must we portray ourselves to be helping people meanwhile we are not helping them you are the real beggar yẹ̀yin kan lẹ́ ń tọrọ owó ẹ wá ń gbá wọn kan wá pé wọ́n ní ìdówó àwọn yẹn ò dẹ̀ ní ní choice than to say yes to whatever condition tẹ́ bá fún wọn kí làwọn bá ká government should start to see to the to to the to the activities of all NGOs in Nigeria they should start seeing into their activities ẹ̀yin tẹ́ ń dáwó náà ẹ má dáwó mọ́ bàbá tó ń pè láti US nísìnyí ṣe ni pé bàbá sọ pé especially àwọn táwọn wọn ní diaspora àwọn ti diaspora yẹn sà àwọn ni wọ́n exploit jù i'm telling you torí by the time you you send chicken money ńgbà tó bá fi dé naija bíi yóò di rẹpẹtẹ ni ẹ bá máa sẹ́ǹdì bóyá fifty dollar láti bẹ̀yẹn tó bá fi máa bọ́ dérì ó lè jẹ́ forty eight thousand ló máa jẹ́ ń bí. excuse me kò sẹ́ni tó ní ẹ mọ́ béèrè owó tẹ́ bá fẹ́ ṣe give away abẹ ẹni ẹlẹ́nìkan tó ní problem you can béèrè owó from people but be, be transparently honest ẹ ní láti kọ́kọ́ gbẹ́ni yẹn wá ẹlòmíì ò kí ń ẹ̀mí ẹlòmíì kò lè gbé pé kó máa rí ọmọlàkejì rẹ̀ nínú pain tó ẹlòmíì ó lè wíìlì gbogbo ohun tó ní just kí àlàáfíà lè jọba láyé ẹni yẹn so empathy tẹ́ ẹ̀ ń yẹn you are you, you are making people to be vulnerable hello. hello. yes sir. ẹ káàárọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ akínyẹ̀ yẹn ló ń sọ̀rọ̀. yes sir ẹ káàárọ̀ sir. ẹ kú ṣeun. ẹ ṣeun sir. Yeah. Yes, well, nẹ́tíwọ̀kì yín yẹn ń break sà. hello ó ń rí ìjìnlọ bẹ́ẹ̀ àgbọ́yìn ó yá kẹ́ ẹ pè wá padà the network is bad so people are now vulnerable so and and uh, mi mọ̀ bóyá bàbá bàbá yẹn join wa báyìí nísìnyí but i'm going to tell him pé just like what babalado said he should send the money to the girl the girl bóyá kí girl yẹn ẹ̀hẹ́n tó bá ti dọ́dọ̀ ọ̀yà kan ṣe video call kan video call i think that would be better kan video call pé owó yẹn rèé o mo ti kó fún ìyá ìyá ti kó sápò i think that would be better the girl should video call when she get to the Yas place hello. hello ṣé ń gbọ́ mi dáadáa bẹ́ẹ̀. a ti ń gbọ́ yín báyìí sá. pásítọ̀ ìpínlẹ̀ yẹn ló sọ̀rọ̀. yes sir àkóhùn ìfiyín lẹ̀. àmì jésù. bí o sọ̀rọ̀ láti káńtà àti yínká àkápòyàn èèyàn ṣe ọlọ́run gbọdọ̀ ṣe ṣùgbọ́n gbogbo ọmọ ọmọ tó ń ṣe láyé ẹgbẹ́ ká máa fi bẹ̀rù ọlọ́run sí o. bẹ́ẹ̀ni. àwọn tó wà nù kọ̀ǹdíṣàn yẹn wọn ò gbàdúrà kan wà nù yẹn o. àbí. kò lè sí ìkàtẹ́jà ṣe màá ṣẹ́rí owó mi àyè gbà á honestly ẹlòmíì àyè gbà á ẹni ká béèrè lọ́wọ́ ìyá kí ló fi gbẹ̀yìn ayé ẹ̀ torí ẹ̀ kékeré owó ẹ̀ ṣé owó yẹn ọ̀pọ̀lọpọ̀ owó tá a gbà sí pọ̀ ìsìn wọn lè bẹ̀rẹ̀ àtúbọ̀tán owó yẹn gbà mí àwọn máa lágbára o. honestly. ẹ ẹ ṣe gbogbo ẹ̀bùn gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ẹ ṣe gbogbo àgùntàn tó bá wá síwájú onílẹ̀ lówó lọ́wọ́ ẹ̀ àwọn kan wà kan a gbọ́dọ̀ fún ara wa tá a bá fún ara wa a máa fún a bá fún wa lọ́rọ̀ Ọlọ́run tòótọ́ tá a bá gbàdúrà fún wa bá a tiẹ̀ fún ara wàrà máa kán ní ọmú wọn. ohun tí mo rí lórí ọ̀rọ̀ Nàìjíríà ni pé òótọ́ wa ṣùgbọ́n àfi òótọ́ bẹ̀rẹ̀ ló jẹ́ kí ìyá máa jẹ wa. Hmm. èkejì àfíì a free ṣe ngo gbogbo àwọn ngo tó wà ní ìyá tó rà kàwọn yẹn they can't do anything without the consent of their government. you can imagine. wọ́n ti wọ́n bí àkúfà fún yìí owó tó bá wọ wọn bá máa kéré sí ẹ̀ báwo dáadáa gbogbo èèyàn pátápátá ó wà lórí títẹ̀ so wà kéré sí ẹni bòdì tó bá fẹ́ lo àìdí àká àti ẹ̀sùn ènìyàn so mo fẹ́ bẹ̀ àwa èèyàn báwa mi ká níbẹ̀rù ọlọ́run náà bá wà òun kò mọ̀ pé òun tó tó wà bẹ́ẹ̀ ní ìdán bẹ́ẹ̀ owó tẹ̀yàn máa fi lẹ̀ nù ayé. Hmm. àwọn tó kú àwọn tó lówó àwọn tó lówó máa wọ́n bẹ ọlọ́run fún àlàáfíà. owó ta ní àlàáfíà àti ìlú ọlọ́run ní ìdúnà àlàáfíà. ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run jẹ́ ká ní ìbẹ̀rù ọlọ́run to that case ẹ jẹ́ kí sísà yóò àkáṣe ìrànlọ́wọ́ máa ní kó náà jẹ́ kí lẹ wí sà ó ti àwọn àtàkì àwọn òmùmà yẹn ẹni gbọ́dọ̀ bá fẹ́ fún òmùmà yẹn hmm. ó ṣe pè é nísìnyí hmm. bàbá rẹ tó lè yẹ àti gbé wọn jáde kó sọ̀rọ̀ síta ló bọ nínú òkè pa àkọkẹ́rẹ́dì tó fẹ́ ṣe àkàṣẹ́rẹ́ lè tàbí náà wọ́n yé òun hmm. ẹ̀ka fi wọ́n lẹ̀ ká ṣe lè gbogbo àwọn wọn láti fi lè ṣe ogun òde sáláyé torí ogun ológun ẹlòmíì tó wà mórí ogun ológun ni bí a má gbàdúrà pé ká yẹ òun rí yẹn. àbí bí o bá ń wà pé gbàdúrà kò rẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn àjẹ ló ń ṣe wọn àjẹ kó ló ń ṣe wọn àjẹ ká béèrè ló ṣe wọn. nígbà ọ̀pọ̀lọpọ̀ ti gba ayé tó tó pọ̀ lọ́sẹ̀ yẹ ó sì ń pa wá ṣọ́ọ̀ṣì pé wọ́n á gbàdúrà tó bá wá gbàdúrà ṣẹ́ṣẹ́ ká pọ̀ ọlọ́run gbọ́ àwọn máa bínú pé òun òdòdó lóyà kù ẹ̀ tó ní ìlànà ẹ̀ ṣé forty percent o tiẹ̀ ti wá pọ̀ jù forty percent tẹ́ ẹ̀ announce fáwọn èèyàn lórí péèjì yín ẹ̀yin announce pé gba forty percent táwọn èèyàn bá máa fún yín one naira ṣé bí forty percent lẹ́nìkan gbọ́ tó lòun ò sáìndì owó mọ́ yìí. ẹ wò báyìí ó ti sọ̀rọ̀ yìí ó dá eré ó tọ̀ ọ̀dọ́ báyìí. Eh, yes nǹkan tẹ́ni yẹn sọ lánàá náà nìyẹn kò ń ṣàwọn nìkan àwọn ọlọ́dà friends wọn tó fẹ́ torí ẹ̀ lè gbọ́ kéèsì yá yẹn kéèyàn mọ́ wà move to tears. èèyàn náà wọ́n tún wá sọ fún wa sà wọ́n ní inú ilé tán ti lọ ṣe fídíò fún ìyá yẹn wọ́n ní kì í ṣe inú ilé yẹn nìyá yẹn ń gbé wọ́n náà dìídì lọ wá one dilapidated building tí ò wúlò bí ìgbà pé wọ́n á lọ ṣúùtì fíìmù fún wa ni wọ́n nínú ilé yẹn kọ́ nìyá yẹn ń gbé according to the, to the lady the woman is not living in that house tó àwọn pípù yìí ń tàn wá ni. hello ma. yes sir. kò sí ohun tá a bẹ̀rẹ̀ irọ́ bẹ̀rẹ̀ títí tó máa ń pẹ́ sẹ́ni foundation ó mọ̀ ká ẹgbẹ́ kan máa owó nìkan máa jẹ́ ká máa gbọ́dọ̀ máa ká lọ jẹ́ ká kó gbogbo ẹ̀ ká máa jẹ́ ìbẹ̀rẹ̀ ń bá ọwọ́pọ̀ ló ń fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ kan máa jẹ́ ẹ má wọ̀rí ẹgbẹ́ owó kó bí wọ́n máa bí wọ́n ẹ̀mí ọlọ́run ti gbogbo wa sílẹ̀ ọlọ́run wà pẹ̀lú wa o àti ìgbésí wà sáyé God bless you ma pa kọ́ ẹ ṣeun sir thank you so much sir so òun láti gbọ́ yẹn these people are not doing any humanity or philanthropical activities wọn ṣe philanthropist kankan àpò ara wọn náà jà sí then nìkan something kọ́ ní tiktok kì í sì pé the diaspora are the target honestly àwọn àwọn ni target wọn because wọ́n mọ̀ pé àwọn ará diaspora yẹn they want to help pé ah ilé ilé táwọn fi lẹ̀ kí ilé kí ilé ó má bàjẹ́ and they are always ready to to do to give they are always ready even àwa náà tá àwọn àṣàṣì wà ń lé gan kò sí bẹ́ẹ̀ ṣe gbẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn èmi tiẹ̀ máa ń bìlífù nínú ẹ̀mí mi pé àwọn tí wọ́n ń gbé àwọn people ìsíta wọn ò nídìí láti tún contribute owó fún wọn wípé because me are using their page láti gbé wọn síta lásán is a help they have they have rendered their own help màá tún máa tún mọ defend wọn nínú ẹ̀mí mi pé kò nídìí kí foundation yìí this particular foundation kò nídìí kó tún fún àwọn ẹni yẹn lówó torí mi ò mọ̀ pé gbowó in the first place èmi rò pé àwọn náà tún máa contribute ni ẹ jọ ẹ ẹ pa Facebook yín sà. hello ẹ jọ tẹ bá ti fẹ́ pè ẹ pa Facebook àbí TikTok tàbí kẹ ẹ reduce volume device tẹ fi ń gbọ́ mi báyìí ẹ lè pè wọlé kẹ tún máa gbọ́ mi lórí live screen màá wá máa sọ pé kò ní ìdí kí foundation yẹn tún bùn ẹni yẹn lówó mọ́ because mere using their page láti gbé ẹni yẹn síta gan lásán is enough is enough help tẹ́mi ò tiẹ̀ mọ̀ wípé àwọn gan percentage tí wọ́n gan wà outrageous the number to call is zero eight one four one seven one three two four seven ó ti wà lórí caption mr olóyèdè ọlábàmíjì on facebook ó ti wà lórí caption nọ́mbà yẹn ti wà lórí caption Number. tẹ́ máa pè zero eight one four one seven one three two four seven mapes royalty welcome on tiktok you can imagine even ẹni tó sọ pé they are developing themselves bọ́n ṣe ń develop ara wọn yìí forty percent yẹn kọ́ ló máa jẹ́ kán develop ara wọn even tán bá gba percentage gan they are growing they are still growing wọ́n ṣì ń grow náà ni even if you don't take any percentage every daily activity you do is a progress and very soon you will get there thank you for the rose hello hello. ṣé network ní báyìí hello ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àpá facebook tá a bá ti fẹ́ pè let us let us off the facebook or the tiktok tá a fi ń gbọ́ mi so that lè gbọ́ mi dáadáa bringing people on your page to come and take that people should help them is you are also developing yourself iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn ẹ̀ ẹ̀ ẹ̀ ń tẹ̀síwájú náà ni pastor thank you for the rose sir do you understand it so please let us be honest that's what i want to say let's be transparent hello. hello good morning ma. good morning sir. Yeah, my name is Akomodori uh, Olabanji. You're welcome, sir. Ṣé wàá pa wọn? Bẹ́ẹ̀ni. Yeah, and uh, the person, you are doing well you are really doing well. Uh, we really appreciate you. Thank you, sir. I'm speaking from I'm talking from Abeokuta. Yes, sir. Please, um, many NGOs or foundations mm. I want to use this opportunity to speak to our government. Our government needs a lot to do. Honestly. Humanity. At My point is this. And all these NGO or registered NGO or certified NGOs, there are many Now, and nobody is checking them. If today now, I decided to come out with my own NGO, to nobody will check me. I'm if telling today, you. I decided to come out with my own foundation, and nobody will check you. And we do a lot of uh, bad things. Nobody is checking them. No task force. Nobody is checking what we are doing. There's no, there's no, there's no cover. No regulation. Kò sí body tó regulate. Because because it's very uncomfortable. As you said in your program before, it's very uncomfortable that okay break more than somebody. Now, people ask that, okay, ah, and KL, and because I uh, has got 20 million. And end of the day, the person that we contributed 20 million for only got 12 million. Hmm. And people will be looking at that person that, oh, the girl, oh, the girl, oh, the girl, End of the day, the person will still start taking calling later because he or she knows the exactly amount they give to me. Like as I'm talking now, you know, we can't imagine to show forth. That kind of percentage, 50, 50, 50, are too much. It's outrageous. It's too much. Adam, so uh, my point is this, so I will not take much of your time. We need to bring our, our, our government at, from the local the level. The government should be involved. to the federal level. They should start checking, check all these foundations. They should have regulation. They should have a board. They should have a, a, a, a, a, a, a what do you call it? A security setting. They'll be checking them. What are you doing? at what your foundation stand for at times because like eh, mo fọwọ́ kan kò lára àwọn tó ń ṣe ngo ní bukini yìí ẹ máa kó àwọn bọ́ọ̀dì mẹ́fà lọ sí lẹ́nu bàbá aláyíndé on tiktok thank you for the rose at times ẹ máa fi ṣe coverage àkáǹtì ẹni ẹnu àkáǹtì ẹ̀ fi ń gbowó sí àbàkàtà rẹ̀ gbowó sí àwọn bọ́ọ̀sì kó dání ẹni tí ń bá gba dání ten million fún yàn á sọ fẹ́ nìyẹn pé àwọn fún àwọn ìjẹ tó ń ṣe hmm. àwọn bó sọ̀tún yẹn lè máa kọ́ ṣe ẹ̀sìtìn nígbà tó ń ṣe yẹn wọ́n máa ẹ̀sìtìn wọ́n máa ṣe igbá ìgbó yẹn ṣe ẹ̀fẹ̀ tó pátá fún ìrìn náà ni wọ́n ti ń yọ this are the things we need our government to start please to do something about as i'm an officer hasan and i know much about all this hasan yes. please i'm using this opportunity hasan níbi kan tó ń lọ àǹfààní àti máa gbọ́ hmm. from nigeria especially àwọn ará tó wà ní òkè òkun àwọn mm. ni wọ́n pa jù. àwọn náà ń pa jù wọ́n ń pa wọ́n lára gan. and the funny enough the funny enough ni pé eh, these people now ṣe fún àwọn ará àwọn tó yẹn wọ́n bá ti lè di pé wọ́n trust wa mọ́ ní nàìjíríà ó tún nìyẹn pàṣán because àwọn ni wọ́n contribute gbogbo ẹ̀ṣánú ẹ̀ṣánú ẹ̀ṣánú ẹ̀ṣánú bá ń ṣe. eighty percent of the contribution tá à get from abroad ni. <laughs> so for this reason why àwọn tó ń kọ síbò tó wé fún wa a gbọ́dọ̀ yọ accountability fún wọn nígbà ẹ bá máa káǹtì yàn ríkà tẹ́lẹ̀ ẹ̀rọ lọ́wọ́ jẹ́ pé àkáǹtì ẹni ẹ̀yìn lẹ́yìn ọ̀fẹ́ ìtẹ̀ aláàtì ẹ̀yìn lẹ́yìn orí. yukani ma atm ẹ ọwọ́ yín ló wà ta lẹ ń tàn ta lẹ wá ń tàn. bẹ́ẹ̀ni bá fẹ́ jẹun wọ́n jẹ máa tẹ̀lé pé ẹbí ń pa dájú àbùdá yẹn o lè kí bá yẹ pé ẹni yẹn nìdí nǹkan owó tẹ bá pa ibẹ̀ bá ti wá rí pẹ́ẹ́nì gbogbo ṣẹ́ owó sẹ́ni yẹn mọ́ àtàbí èyí ẹ̀ lẹ́sẹ̀ máa ń jẹ́ ní láti sàkáǹtì olówó kù mẹ́ fún ara ẹ̀. Mm. so for this reason ẹ uh, ẹ lè dákẹ́ and this uh, this morning ẹ bá gbẹ́dẹ́ àárọ̀ ìdí kọ̀lẹ́sì máa ṣe they are still going to give the government own guns very well quickly all these NGOs tell us that who is taking them and all these foundations training Jesus Jesus Jesus Jesus that another another who is taking them and But if you just tọ̀ wá wọ́n ti fàlọ́ bí tọ̀ wá wọ́n ti fọlọ́wọ́ tọ̀ wá. asan gbogbo nǹkan lórúkọ títí ló fi ṣe lórúkọ àlọ́ mi ò fi ṣe rédíò ló ń pa they all collect like percentage they all all of them. Ah, ah. àná ni mo tó mọ̀ àná òde ìsà ni mo tó mọ̀ pé wọ́n máa ń gba percentage alẹ́ nìyẹn wá ń jẹ́ sọ fún mi pé à ń bọ́ sẹ̀ má jẹ́ kán gbọ́ ń ta pé ẹ̀ mọ̀ pọ́n pípì ń gbowó wọn lẹ́mi ò mọ èwo làì gbọ́dọ̀ gbọ́ ọ̀bẹ. anybody my sister anybody jaba ti fi gbé ó ń gbé ìkan síta olóhùn ṣe ẹran ìyá ìjọba bàbá ìlọ́wọ́ they are collecting percentage anybody àlóhùn sáà mẹ́sàn-án anybody ah. àwọn tó fà káàdì wọn gbà àwọn kọ́tà rẹ pé àmọ̀ tó popular gan ní ìsìn àkàrẹ̀sọ làwọn fi ń gbà àwọn ah. popular gan ní ìsìn lọ́wọ́ yìí àti wọn fi ń gbà ogúndé ogúndé o. káàdì ẹni tí nǹkan ṣe gbà yẹn tó tún wà lọ́wọ́ imagine kẹ́ẹ̀ yẹn ó wá ń jẹ́ kó máa yé wọn lánàá pé ẹ má sẹ́ǹdì owó atm màmá ọwọ́ wọn ló wà o gbogbo everything ọwọ́ wọn ló wà pé ẹ wá kówó fúnyà fún tẹ́ ẹ mọ̀ pé tó bá gbé gẹ̀ yẹn fẹ́ jalè yóò nìkan sẹ́ǹdì ẹ̀ sóhun kóhun kó fúnyà ó ní ẹ wá kó fún wọn fúnra yín. ó yá ó yá ó yá. but unfortunately ẹnìyẹn kò sí around kò sí nàìjíríà. ó yá ó yá ó yá no problem no problem my dad is there. ẹ ṣeun sir god bless you yes sir so let us be honest anything any opportunity téèyàn bá rí is an opportunity to to to do things that will benefit people is an opportunity to to give glory to God the little page tá a ní bóyá èèyàn five thousand péré la ní lórí page wa ẹ jẹ́ ká lò positively oore ọ̀fẹ́ ni mo sọ pé ẹ̀yin fans and friends wa lẹ make wa ní ta jẹ́ you made us you made us and as much as take iṣẹ́ pé ẹ̀ ń ṣiṣẹ́ against wa it's not as if you are working against us then we should be truthful to you so ṣé àwọn tó ń dáwọ́ ṣé wọ́n deserve ká sọ òótọ́ fún wọn ni do they not deserve it hello. hello. yes sir. Uh, sorry ma uh, God bless you my sister. amen. God bless you my sister I repeat this again God amen. bless you my sister. amen amen. sorry this is uh, baba olúyẹmí from uk. yes sir. ẹ mo máa ń try láti wo program yìí. yes sir. bẹ́ẹ̀ ni develop everything that's what mo ṣe pè fún ilẹ̀ kan yẹn. ṣé ọ̀rọ̀ ngo jẹ́ nǹkan nípa ẹ̀. yes sir. ọlọ́run kò ṣàánú fún wa ni. àmì o. ṣé nípa àwọn nàìjíríà gangan wọn ẹ̀ kò sí tẹ̀sán ara wọn rárá rárá rárá. tọ́. tá a tó bá bíi fọ máa gbogbo gbala ni wọn máa kọ̀m̀pín nípa gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì gọ́ọ̀mẹ̀ntì ní gọ́ọ̀mẹ̀ntì yìí ṣé ṣé ẹgbẹ́ ń sọ nípa ẹ̀ láwọn ọ̀gá ìjọba yíyù gọ́ọ̀mẹ̀ntì yìí ẹ̀ madam ṣé ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì yìí báyìí. ẹ ẹ yìí ṣe àwọn táwọn nípa ìdòwò ṣé mọ̀ pé wọ́n wọ́n wọ́n dáwọ́ àkọ́rẹ́jì nípa àwọn ará nàìjíríà pé kò kàn lè ṣe láéláé kábìlì gan abẹ́rẹ́ ìṣẹ́jọ́ ń sìn kẹ́rì bí gbogbo ẹ̀yìn ṣẹlẹ̀ àbí. ilé máa tẹ̀lé wọn lọ ní wọn lọ ní the justice ilé ìtẹ̀lé wọn ní but the majority of the people wọn ní the justice wọn lọ máa play another issue another uh, artifact lẹ́yìn wọn gbogbo wọn ní sọ́wọ́ tí wàá sọ ìdíje ìwà tó tọ́ àti nílò tí wàá sì ní ó máa ń difficult man. i'm telling you in that's why our country is backward that's why we are like this. medical laws of the nigerian people they very they very common i don't understand. <laughs> kí ni pè é. ọlọ́run kò ṣàánú fún wa ni madam àmì o eh, àmì jésù. ọlọ́run àdúró ti eh, ní ẹ eh, ẹ ní ibi alákòóbá ẹ ní ibi àwọn tó ń tó ń kó bá ní àwọn alágbàpọ̀ ẹ ní pàdé wọn sí láéláé. àmì jésù ẹ ṣeun sà thank you sir. ọlọ́run àdúró ti ní ẹ jẹ́ra mú ṣe yín sọ àwa náà ń bá lọ ó dà ẹ ṣeun sir thank you sir so the point is that tẹ́ ẹ bá fẹ́ gbowó lọ́wọ́ àwọn fans yín be honest owó yìí o ń ta fẹ́ fi ṣe rè wọ́n dáwó people will dá owó ẹni ẹni tí tí ìgbàgbọ́ ẹ̀ bá rọ̀ mọ́ pé kọ́ mọ́ wá gbowó lórí péjì tí ìgbàgbọ́ yín bá rọ̀ mọ́ people will dáwó níbi ilẹ̀ mọ́dé lónìí tẹ́ bá lẹ́ fẹ́ contribute more than ten million people will do it but be honest with it be transparently honest bible says whoever is is faithful in small matter will be faithful in big ones nígbà téèyàn bá ní ordinary facebook page lọ ní tó o sì wá ń take advantage of the less privilege láti láti láti exploit èèyàn tí ń bẹ lórí péèjì ń tó o bá wá dé orí àga àjọba ń kọ́ tàbó tún wá ní nǹkan míì tó tún ju péèjì ń lọ èmi bẹ́ẹ̀ mi è gbowó lórí péèjì tó rárá mi kọ̀ wọ̀ sí mo ti wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan tí n bá fẹ́ wá sọ̀rọ̀ owó bóyá mo fẹ́ ṣe yorùbá kúìsì kúìsì eh, tá a máa ń ṣe òun pé tí n bá fi owó sí pé ẹ ń bá gbàyọ́ gbàyè báyìí tàbí gífẹ̀ ìwé ẹ̀ńtà mọ́ ṣe ń gba christmas tàbí bóyá nìkan bùn wá lówó ní ara ìpín ṣùgbọ́n pé kí n jòkó pé ẹ máa wá dáwó mi ò rí sí i mo dẹ̀ mọ́ ń rí hàn tí wọ́n máa dáwó fún èèyàn pé wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run pé àwọn ní orí ọ̀fẹ́ ọmọ àfin kan báyìí tó sunkún wá bóyá last two months tó ní mọ́ dájú òun reject òun páwọn ò láfinú family hàn fortunately for me Òṣogbo ni mo wà ń gbà yẹn Ìlòbù dẹ̀ lọmọ yẹn wà Òṣogbo sí Ìlòbù is about just thirty minutes drive somebody ẹni tó ní péèjì kí ló orúkọ péèjì yẹn náà o kíní kan village ní orúkọ péèjì yẹn ibi tí mo ti rí fídíò ọmọ yẹn that page owner sent me a DM the person stays abroad pé ṣé mo lè try láti locate ọmọ yẹn so that àwọn fẹ́ dáwó fún un mo ní ministry tèmi ò dé level pé kí n máa lọ báwọn èèyàn àwọn kan wà tí Ọlọ́run gbé dìde fún irú iṣẹ́ ìránṣẹ́ yẹn those ones will go they will go for her the only thing i do was i publicize it and i explain the meaning of being albino kí ló ṣẹlẹ̀ tá albino fi wáyé melanin tó ń fún ara ní pigment tó ń fún ara ní coloration àwọn yẹn produce another chemical tó suppress effect of melanin it doesn't mean pé bàbá ẹ̀kọ́ ló bí believing that tí a bá rí àwọn èèyàn share video yẹn dọ̀dọ̀ bàbá yẹn bàbá yẹn ó lè mọ̀ wípé nature ló sọ ọmọ yìí báyìí kì í ṣe pé nǹkan náà bì that is my own i'm creating awareness pébè kí n gbéra lọ sọ́dọ̀ èèyàn kí wọ́n á ṣe fídíò pé a ti wà lọ́dọ̀ ẹni báyìí o ọ̀dọ̀ ẹ̀ la wà báyìí gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ fún lówó mo believe pé is a ministry tí ọlọ́run ti ní àwọn kan tó gbé fún and bible says kí oníkálukú dúró sínú ìpè rẹ̀ tá a pè é tèmi ò dé level pé kí n lọ mọ báyàn bẹ àwọn kan lọ́lọ́run fún ní orí ọ̀fẹ́ ṣẹ̀mọ̀ kan yàtọ̀ a sọ̀rọ̀ nípa office of teacher prophet evangelist apostle pastor those are the five offices tí jésù fún àwọn ẹ̀yìn each offices yẹn ni ọlọ́run máa ń equip àwọn èèyàn tó bá pè sí god will keep them irú àwa tá à ń sọ̀rọ̀ ẹlòmíì ò ráyè mọ̀ dòkó sọ̀rọ̀ hours just be tired bẹ́ẹ̀ tí ọlọ́run bá pèèyàn síbi kan God will equip you mo ní èmi ò ìrìn àjò tèmi ò dé level kí n máa lọ travel káàkiri tí n bá fẹ́ lọ màá lọ because Òṣogbo mo wà ń gbà yẹn Òṣogbo àti lóbu wọ́n fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ ni so bẹ àwọn tí wọ́n ń lọ tí wọ́n ń lọ sí location tí wọ́n ń wá àwọn èèyàn lọ́nà jẹgbọ́njẹgbọ́n bíi tán ń gbé èmi máa ń rí wọn nírìí wípé iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe tí n tún máa fẹ̀mí sọ́nà fún wọn pé olúwa máa fi kún okun àti agbára àwọn ẹni yìí because they are trying àṣà ń tanra wa ni àṣeṣe là ń tanra wa forty percent ẹbẹ́ mi ṣíà fídíò yìí ẹ screenshot ẹ ẹ cut ẹ ẹ share it let it get to gbogbo àwọn Nigerian NGOs tí wọ́n ń gba forty percent lọ́wọ́ àwọn less privilege let it get to them àwọn èèyàn ti sọ wípé ibi ẹ bá ti ṣe lẹ́ẹ̀tì jẹ no problem àmọ́ forty percent ti pọ̀ jù that's almost half ṣé ẹ̀yin lẹ ní kidney problem ni ṣẹ́yìn lẹ ní liver problem ni ṣẹ́yìn lára ń dùn ni ṣẹ́yìn lẹ fẹ́ ṣe surgical operation ni àbẹ́ ìgbàdúrà àrùn condition àwọn tẹ́ ń gbé wá yẹn ẹ̀ ń gbàdúrà ìfúnra yín because if not mi ì feel pé ó yẹ kí irú owó yẹn kó lè appeal sí ọkàn yín I don't feel that type of money should appeal to your heart to take forty percent àwọn tẹ́ ẹ tún yàtọ̀ fún yẹn àwọn tán tún wá ń dáwó ẹ wá make wọn vulnerable you make them a victim because tẹ́ ẹ bá mọ̀ bá a ṣe bùkà pariwo tó ìyẹn ò stop àwọn tó máa fẹ́ dáwó wọ́n á sì dáwó but go and know that owó tẹ̀ ń dá uh, the cost at which you are sending the money is not the cost the money is not going to that cost torí ẹ̀ lẹ́sẹ̀ rí àwọn tó ọ̀nà dá mílíọ̀nsì fún láyé yìí ayé wọn ò ní yí padà ẹni tó dá twenty million fún owó tó dọ́wọ́ ẹ̀ lè mọ bóyá ló máa tó eight million tó bá ti débì kan wá slash ẹ̀ tó bá ti débò mí wá that's why anything money my exempt ara mi ni ẹbí mi ì sí ń bẹ̀ i don't want to be part of it torí àwọn wàhálà yìí náà ni báwo ni èèyàn ṣe wà nírú condition yẹn ẹ sì mọ̀ wípé kò sí iye percentage tẹ́ ẹ sọ fún pé ẹ gbà tí ò ní accept ẹnìkan sọ comment section sí pé kan lọ sí hospital kan gbéyà yẹn lọ ṣán gbéyà yẹn lọ hospital ni they didn't carry the woman to hospital tí ìyá bá nídìí anything wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ bá wọn ní ọ́fíìsì wọn ni àbíbi tán jòkóó tán pè lọ́fíìsì gẹ́ẹ̀ yẹn ni àwọn ṣẹ̀ lọ gbowó lọ́wọ́ àwọn pípù yẹn ni pé ìyá nídìí nǹkan so this is a clarion call it is an awareness and that is what we are meant for we are meant to create awareness this is an awareness for the diaspora and the people everybody tó dáwọ́ know that forty percent of owó tẹ́ ń fún aláìsàn ló ń lọ sọ́dọ̀ ẹni tó gbé aláìsàn yẹn wá abájọ tibí adáwọ́ tọ̀hún adáwọ́ tibí adáwọ́ wọn á tó lówó yẹn ò tí ì pé wọ́n lẹ́yìn tẹ́ ẹ ẹ ṣeun ẹ ṣeun bẹ́ẹ̀ ó tún kù síbì kan ó tún kù bí tá a tún fẹ́ dáwọ́ owó yẹn ò tún tí ì pé náà after tẹ́ ti slash tiyín tẹ́ ti yọ tiyín you have because at times not even at times most of the time ṣẹ̀rí àwa ta wà lórí afẹ́fẹ́ tí àwọn èèyàn bá fẹ́ support tí wọ́n bá fẹ́ help àwọn èèyàn through page they will find some amount to give you because ó mọ̀ pé data ẹ ló máa lò energy ẹ ló máa lò ó máa need the drink torí téèyàn bá ṣe ń rojọ́ itọ́ èèyàn máa máa gbẹ ni you have to be drinking water or anything liquid and you need your brain nígbà míì many people máa ń fúnyàn náà ní nǹkan kan pé you too take this àwọn tẹ́ ẹ tún fún ní take this tó ò mọ̀ pé ẹ ti gba forty percent tẹ́lẹ̀ ẹni tó fẹ́ send hundred thousand bóyá ó fún wọ́n gan twenty thousand pé gba twenty thousand yìí pẹ̀lẹ́kùṣẹ́ kò mọ̀ pé o ti gba forty nínú hundred yẹn so by the time tí forty thousand bá wá tún plus twenty tán fún wọ tiẹ̀ á wá jẹ́ sixty tẹni tí bí a wá jẹ́ sixty àwọn tó dẹ̀ ń fún ẹ ní tó ń fún wọn náà ní nǹkan wọn mọ̀ pé o ti gba forty percent níbo la when no by when bible says all of these things are vanity vanity ni ilé tán kọ́ twenty years ago nísìn bẹ́yàn bá kọ́ rú àwọn structure léwu nísìn fake ni adore for real on tiktok thank you for the gift you are a first gifter god bless you ẹ ṣe iṣẹ́ tẹ́ ẹ bá ṣe iṣẹ́ people will appreciate you and gift you for the iṣẹ́ that you do people will appreciate kò dìgbà tẹ́ ẹ bá gbẹ̀yàn wá you are the real beggar but you are portraying people as if they are the one begging hello sir. hello. yes sir. hello mao hello sitao. à ń gbọ́ yín. ẹ káàárọ̀ ẹ pé ètò. sóbìnrin ló ń sọ̀rọ̀. ẹ pé ètò mọ́ obìnrin ló ń sọ̀rọ̀ ah, ohun mi ló tẹ̀ ẹ̀sùn <laughs> ìyá mo ṣẹ̀ṣẹ̀ rí ètò yìí ní online lónìí nípa ọlọ́mọ àbùkù fún yín torí ọ̀rọ̀ àwa ará nàìjíríà kọ́nà tó ṣàánú ìlú wa ni. bá a ṣe rí inú o. nígbà tí mo ń ṣe àìsàn bẹ́ẹ̀ dẹ̀ sá láti gbìyànjú láti gbádùn owó fún un bẹ́ẹ̀ ni tí wọ́n ń yọ nínú ẹ̀. Hmm. tí ń gbàdúrà irú àìsàn yẹn kó mú yín ni. Hmm. bíkan irú ẹ̀sẹ̀ mo ṣe ìkan ní bíi pásítọ̀là ẹni yẹn nàìjíríà ló wà tó ẹni yẹn ṣèṣì gan tó mo kàn wá kọ́ máa sọ̀tọ̀ ní ọ̀gá ìgbìmọ̀ mi hmm. mo fẹ́ ní mo mà mo mọ̀ tó bí mo ṣe wá kọ́ńtàtì ọkọ ẹni yẹn ni ọkọ ẹni yẹn pọ́pùlà mo wá kọ́ńtàtì ọkọ pé báwo ni ẹni wọn mọ̀ pé àpé ó ti pápá àwọn ti wà lẹ́yìn ẹ nǹkan kan pé àwọn ìgbé síta nìkan àmọ́ ní kílódé ìgbé kiri ìsíta àwọn èèyàn máa ń pè mí máa yẹ pé náwó náwó náwó mo ṣàṣe èmi ò rẹ̀ ní ìmọ̀ kankan nípa charity ọ̀nà charity orí us lè níwà òmùwa àdèmá ń ṣe go for me náà ń pe bíbá yìí tẹ bá fẹ́ ẹ̀pọ̀ àwọn ẹ máa rẹ́gísítà láti lọ. mọ́mí saitano on tiktok thank you for the roses ma. so mo ṣe wà á ìtàwọn ẹni yẹn mo kọ́kọ́ púpù rẹ̀ sí mo ní kó send picture kó rìkọ́dù ìwọ̀n tó ṣe gbogbo ẹ̀ sí mi ìdẹ́ position tó wá irú nǹkan tó ṣe yẹn tó ṣe bí ìṣẹ̀kú wá fẹ̀yẹ̀ sí mi orí pọ́ọ̀tù mi mo ti kọ́kọ́ ń gbé tí mo ń gbé sí oh god àwọn gbogbo àwọn tí tó jẹ́ kọ́ńtàkì nígbà yẹn wọ́n dẹ̀ wọ́n sẹ́ndì owó wọ́n sẹ́ndì lónìí àpò tó wá tẹnìkan wá jáde pé kílẹ̀tẹ̀ kọ̀ọ̀kan fún gbèsè tó kàn lè bí mo ṣe fún rèétì yẹn nìyẹn. nígbà ìdájọ́ owó fẹ́ ni ẹ to God who made me fifty ní ìyọ nínú owó yẹn tó tẹ́lẹ̀ owó yẹn sẹ́ni yẹn ni. torí mo wò pé tó bá yẹ nínú owó yìí wọ ojú òun òun pé tí ò dá sínú ayé ara ẹ̀ tó mi mọ̀ kọ́ táwọn ìgbẹ́ tí ò dá sínú ayé ara wọn ni. yóò sọ ẹ lè fẹ́ sọ owó tí pàtó lè owó tí lè lè jẹ́ ìrora bí i ten percent kí ebi tó ń ò gbúdọ̀ dá sí náà ẹ gbúdọ̀ dá sí i tó kọ́lọ́run kó kó ṣàánú wà wọ́n fẹ́ kí káwa táwa ń dà káàkiri bá fẹ́ ṣàánú àwọn èèyàn nílé mọ́ lọ gbogbo táwọn ilé ìṣèlú ó ń mẹ́rù bá wọn lọ́rọ̀ orílẹ̀-èdè wa kọ́lọ́ wọ́n forty. of course. wọ́n fẹ́ pín nínú àìsàn tó ń ṣe nìyẹn wọn ìwé òkè ṣèpè wọn ti pé lẹ inú mi dùn ṣùgbọ́n náà ràn mí lọ́wọ́ inú kéèkì màmá yẹn sẹ́yìn tẹ́ bá lè sẹ́yìn bá lè jẹ́ tẹ́ bá lè jẹ́ pípa nínú nǹkan mẹ́rin kẹ́ ẹ kẹ́ gbà láti màmá yẹn pé irú àwa kọ̀ọ̀kan tá à ń gbọ́ níta yẹn ń pèlè ìyàtọ̀ tọ́jú kò jẹ́ tù látọ̀dọ̀ ní láti ẹ̀ màmá yẹn ọ̀nà àràn wà lọ́wọ́. àmì jésù ṣé ẹ ti ẹ̀rí nǹkan tó ti ẹ̀ ṣẹlẹ̀ ni pé gẹ́ẹ̀ nọ́mbà gẹ́ẹ̀ yẹn wà you we can call her go to mama's place tó bá ti wà lọ́dọ̀ màmá pè wá ṣe fídíò call lójú fídíò call ló ti máa kówó fún ìyá tí ìyá kówó ẹ̀ sínú gbànú olókùnkùn help ìyá yẹn kó tó di páwọn sókọ ngo yìí dé so we personally we don't need to be involved just call the girl because èèyàn rẹ̀ ṣì wà the little education the lady has èmi fi ò pé longan fi rò pé this is very wrong àwa dẹ̀ ń rí yín nírí wípé ẹ̀ ń ṣoore fún màmá màmá yẹn náà rí i pé ẹ̀ ń ṣoore fóun ni in the reasons of it you are exploiting people ṣé àwọn tó ń dáwó nísìn ṣé wọn deserve kẹwàá sí sí àkẹwàá lóyà sí wọn when they are the one that is dáwó ó máa níbi tí state of the mind èèyàn máa wà téèyàn fi send owó there is a state of your mind there is a state tí ọkàn á wà pé owó ìmọ̀ fẹ́ dá fún aláìní hello hello sir international number ni ṣóyè wa bẹ́ẹ̀ yẹn but unfortunately the money is going elsewhere and just like what this mummy said tẹ bá ń pín nínú owó yẹn ẹ fẹ́ pín nínú àìsàn àti ìṣòro ẹni yẹn ni if you don't know that is what you are saying indirectly ni mo ṣe ní if you don't have the grace láti ṣe irú iṣẹ́ ìránṣẹ́ yẹn don't do it hello. àgbọ̀yìn. Ah, tó bá ní grace láti ṣe don't do it àwọn tí ọlọ́run fún ní ó ní ẹni tó ń pè ló ń yàn ẹni tó ń yàn ló ṣe lógo God will equip you tó bá pè ẹ́ sí ọ́fíìsì kan ọlọ́run á equip ẹ for that office it's not difficult torí ẹ̀ tẹ́ bá ráwọn tó ń ya fíìmù lọ́nú gbó lọ́nú ìlú lọ káàkiri oore ọ̀fẹ́ kan wà tó cover wọn láti ṣerú iṣẹ́ yẹn that's it so àwa tá a bá mọ̀ pé a ní opportunity láti ṣerú nǹkan yẹn let us find out our own way mọ́mí saitano you said don't donate to unstructured illegitimate ngo which are not registered with the government that is just it ẹni tó bá ti wà registered don't donate to them hello mo ń pì kọ́ yín àgbọ̀ yín that is just it gbogbo àwọn of these ngos where is the because as at yesterday as at yesterday yìí ni mo tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n ń gba owó èmi kan ọlọ́run má jẹ́ kéèyàn ya check their website too ọlọ́run má jẹ́ kéèyàn ya pé kéèyàn ọmọ tiẹ̀ wà kọ̀rẹ́ǹtì rárá because my friend was telling me yesterday pé sabose you are not even asẹ́yìn ẹ̀ tiẹ̀ kọ̀rẹ́ǹtì kí lè wá wà lórí afẹ́fẹ́ sí because èmi bìlífù pé wọ́n kàn fi péjì wọn gbá àwọn pípù yìí ni mọ́mí saitano you said they should check their website too àwọn èèyàn ò ní wẹ́bsáìtì bàbá kan ti pè wọlé ń sìn tán ti ní àwọn báwọn ṣe wà àwọn lè dédé dìde ń sìn káwọn láwọn fẹ́ bẹ̀rẹ̀ ngo àwọn á dẹ̀ máa ṣe lórí facebook àwọn lè pera àwọn kinní kinní kankan ngo àwọn kan fúnra àwọn lórúkọ ni táwọn bá dẹ̀ ti fúnra àwọn lórúkọ àwọn èèyàn dẹ̀ máa máa dáwó tẹ bá dẹ̀ ti rẹ́nìkan tá rẹ̀ ò yá ládùúgbò ẹ̀ dẹ̀ gbé wá and people will do it that is where the problem lies people will contribute people will do it hello hello ẹ jẹ́ bá a sọ̀rọ̀ sókè ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà àlàáfíà ni. àlàáfíà ni sà. ògùnlé ń kọ́. àlàáfíà làwà. ṣé sista abọ́sọ̀lá ń bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni sà. mo kàn fẹ́ contribute láti kí pé ẹ kú iṣẹ́ takuntakun ni o. ẹ ṣeun sà. ọ̀pọ̀ àti ọlọ́run ní fi é sílẹ̀ o. àmín o ẹ̀mí mọ̀ ní dágbére ẹ̀mí ṣiṣẹ́ ẹ̀mí ṣiṣẹ́ o. àmì jésù. mo máa ń rí program yìí. yes sir. àwọn sọlọ tètè mo rí nọ́mbà yẹn because mo kí n láìkí lẹ́yìn pé kí n comment on live program so i just like to share my mind with you. yes sir. Eh, òtítọ́ máa ń korò bọ̀dọ̀ ọlọ́run á máa gbé wa lékè. àmì o hmm, agbára tá a fi la máa ṣe dáadáa wọn á fún wa ṣe. àmì àmì àmì so I wish you the best mo mo rí nọ́mbà ok ṣé kò ń ṣe pé ẹ lórí ètò ni a wà lórí live program. ok ah mo mọ mo ti mọ jọ. ok ẹ ó dà ó dà no problem. Mhm. thank you sir so àwọn kàn fẹ́ wọ́n fẹ́ kí wa ni. now wọ́n ní àwọn tó ń wà registered how do we know the one that are registered Mr. Sam Smith resend your request. la ṣe máa mọ àwọn tán rẹ́gísítàdì àní káwọn èèyàn má dáwọ́ mọ́ that is the solution ẹ má dáwọ́ fẹ́ni kankan mọ́ blogger àbí pejona tó bá ní ìdòwò. òun ní kọ́ àwọn kan tó wà ní critical condition wọ́n dẹ̀ ní ìdòwò no dey dáwọ́ for anybody again. hello. thank you bọ́sẹ̀ ẹ ló mọ̀. ẹ ṣeun sir. Mr. Sam Smith ẹ jọ̀ọ́ ẹ speak louder àgbọ̀yìn à ń gbọ́ sà. Okay, mo ń sọ̀rọ̀ mo rò bóyá kí n hold on fẹ́ni tó wà nǹkan yẹn nàbí kí lẹ pè mọ́. Àti bọ́sẹ̀ kò sí kò sí tán bu orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àbí. Èmi platform tẹ́ ń lò yìí gan platform tí gbogbo wa ń lo social media wọ́n ti abuse ẹ̀. Honestly so uh, in a country you see control for anything irú nǹkan from a lè fẹ́rù ẹ̀ kú. Hmm. ẹ máa gbọ́ lẹ́yìn program tẹ ṣe yìí ẹ lọ gbọ́ ẹ máa gbọ́ eh, counter counter broadcast ẹ máa gbọ́ ni pé ingrate làwọn èèyàn wọn ṣe help ẹ dúró ná nígbà tí ẹ fẹ́ help èèyàn tẹ̀ lè rí èrèsì owó. Mm. tẹ̀dẹ̀ ń yọ ọ́nbẹ̀ ẹ̀ ń fi owó tẹ̀ ń rí sí fún aláìsàn ẹ̀dùn gbé tán. ẹ mọ̀ pé wọ́n ní àwọn Yorùbá bọ̀ wọ́n ní àti wa párápáká gbowó àfi ń wo wèrè ká gbẹ̀jẹ́ ẹni tó bá wo wèrè tó bá gbẹ̀jẹ́ bó pẹ́ bó yá ọmọ ẹ̀ á jẹ. Mm. so ńgbà tẹ́ ẹ owó fún aláìsàn mm. tẹ̀ tún yọ ọ́nbẹ̀. ẹ̀ ń sọ fọ́lọ́wọ́n báyìí pé irú àìsàn irú àìsàn tó ṣe ẹni yìí ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún yín ntí ntí ntí ntí iṣẹ́ ẹ̀ sọ́kọ́lọ́ ọba yẹn nígbà bá wá yá ẹ̀ wá pé ah, ẹ̀ mẹ́ni ẹ̀ ṣẹ̀ mm. we we are taking undue advantage of people all, all in the name of raising money for them i mm. see ṣẹ́rí nta tún another thing tí mo tún rí dáàdì mi máa ń sọ̀rọ̀ kankan ní èèyàn kan wá bá wòlíì ó kúnlẹ̀ wájú ẹ̀ pé ebi ń pa òun ń bẹ lápò wòlíì wòlíì wá ní kúnlẹ̀ jẹ́ ń gbàdúrà fún ẹ ọlọ́run pèsè oúnjẹ fún ṣàánú fún dìde máa lọ láti mi ní kí yíyan kọ́ ní iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ ni pé ìwọ́ bọ àpò yẹn kó o fún ní owó tó o bá wá fún ní owó wá gbàdúrà sí ọlọ́run tún rán aláàánú sí but the first one là ń ṣe lórílẹ̀‐èdè nàìjíríà hmm. ibi tá a dẹ̀ ń bá lọ yìí máa wò mí ìgbà mi mà kí ló dé kí kò sí káàkiri àbí òkú if we don't have a control as a country ní ibi táwa wà bíi bó bá ṣe fundraising fbi ń ẹ́ bó bá ṣe fundraising àwọn lókù polisi ń wò ọ́ bó bá hmm. rò pé bóyá bó London owó yẹn wọn á mú in wọn ní rí ká má sọ pé ìyẹn ogún ọdún a máa jó ní kéde hmm. Nàìjíríà ìyẹn hmm. ogún ọdún Nàìjíríà kò sí kò pé kò anybody lọ ìyẹn kò anybody have siphoned it or probably diverted it. Police are coming, FBI are coming after you. So until we are able to get to that point, a kàn ń ṣe iṣẹ́ báwo bá bó ṣe lọ sí a kàn we ṣe bó ṣe wà ní. orúkọ àgbà kan dìde ẹ kíní kan foundation kíní kan fani ibo ló rẹ́gísítà sí. ibo ni iṣu ibo ni nọ́mbà wo ni wọ́n fún un. ọ̀pọ̀lọpọ̀ wa ta wà nílò ìbò non-governmental non-profit organization là ń bá ṣiṣẹ́ májèsàn yìí máa ń ṣe nǹkan máa ń ṣe what is good for the good is what is good for the gander wọn nítorí pé ngo lẹ́ ń bá wọn kàn fún ngo kan láti rí bàtà nígboro bàtà bẹ́ẹ̀ yẹn ó ti wà tipẹ́ nígbà ọ̀pọ̀lọpọ̀ ti gbọ́ ètò ìgbà wọn ti bì nígbà tí wọ́n ti dálẹ̀ nígbà tí wọ́n ṣe finance ẹni tí ń jókòó ní front desk is meant to be paid one thousand dollars per mm-hmm. month. Mm -hmm ní láti láti ẹ eh, i'm talking about ngo nineteen eighty something not that long nígbà náà sọ family planning. Mm. so now èló náà fẹ́ tó jókòó iwájú front desk ó dàbí ten thousand àbí fifteen thousand naira náà. somebody tó yẹ ká máa fún ní one thousand dollar. bẹ́ẹ̀ni mẹ́wàá kán bá ṣe kán bá ṣe budget Mm. sẹ̀mọ̀ pé ojú dúdú ń gbà yẹn mm. foreign aid tán gbà tán gbà gbà sọmọ bíbí ọtọ́mọ kan bàbá kan wà lórí kẹ̀kẹ́ ó gbọ́mọ kan ìyàwó rẹ̀ gbọ́mọ kan àwọn ọmọ rẹ̀ gbọ́mọ kan wọ́n wí àwọn kan fẹsẹ̀ rìn àwọn tó nígbà yẹn láyé láyé ojú dúdú mm. ngo làwọn èèyàn fi lówó lọ́wọ́. Mm-hmm. ìgbà tá wá ṣe fáìnì rẹ tó wà ní front desk front desk nìyẹn o one thousand dollars làwọn máa owó eh, tí ẹ̀gbọ́n yẹn dẹ̀ ń gbà agídí fi pé ṣé nígbà yẹn agídí fi pé twenty thousand naira. Ah, ó mà ṣe o. so that is that is that is Nigeria that we find ourselves. ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ <laughs> eh, kíní tẹ́ rúgbó yìí ṣẹ́rí eh, oyin tẹ́ fi tẹ́ fi igi tú yìí go and in the next four five days you will get a counter broadcast because exactly, if the Lawan exactly. yeah, that is yes. Nigeria for you. you need to the be moment you talk about against where they are eating from, that is when you, you, are, you have started the war. All mm. the possible war topic thirteen treaty to máa dáhùn pa wá sí ìjọba náà ṣe mọ́lẹ̀ wa. Ìyá yóò mọ̀ pé ọmọ ebi kí wọ́n ti mi owó jíjẹ ni àwọn àgbàlá ìdá nǹkan jẹ. Àwọn àgbàlá ìdá nǹkan jẹ. Nǹkan sọ ni pé káwọn èèyàn ó rìpẹ́ǹtì mọ́mì kan ti sọ́nsìn pé it's like àwọn gan ń tọrọ ọrú nǹkan yẹn fúnra wọn it's for the benefit of àwọn gangan fúnra wọn we are not attacking them anybody ah let's stop anybody tó bá fẹ́ send owó láti má send owó but when you come to a stage whereby you have the capacity àbí power láti ṣe nǹkan kan be lenient you can't be charging forty percent for ẹni tó wà ń ru condition yẹn tó o sẹ̀ mọ̀ pé reason táwọn èèyàn fi dáwọ́ was because of the condition of that person for your own safety for your own mind ni là á ṣe ń sọ kí wọ́n yí padà that is outrageous. mo ń gbọ́ yín sà. ẹ jẹ́ kí n tún ṣọ́ọ̀kì yín kó tó di pé mo fi yín lẹ̀ ní orí ètò yìí. ṣe rí àwọn tí ń hùwà burúkú yẹn hmm. wọ́n ti fọ́ọ̀mù ara wọn into a cycle. exactly yes yes. wọ́n ti wọ́n ti wọ́n ti fọ́ọ̀mù ara wọn into a cycle. wọ́n máa mọra wọn they know each other. so so so the moment the, the moment ẹ eh, bá ti sọ ẹ mọ̀ pé barista arúgbólówó bá mọ̀ wí bí ọba dáhùn èròjà ní bonítọ̀ hmm. ẹ ní ìgbà tí dárúkọ the moment you mention what they are doing you will uh, you talk about so many things on this program that's why i love to lis ten to you. I love to love to watch your program. The moment you mention it, ẹ ti ẹ ti ẹ ti mú iyì ẹ fi da oyin wọn rú. So now, public tẹ́ ń bá sọ̀rọ̀ ìyàwó náà ni wọ́n ń jẹ lára wọn. Hmm. So public public yẹn náà lẹ́yìn láìsí wọn. Kí ló kàn wá mọ̀ sọ fáwọn èèyàn lórí online? Hmm. Why can't they be telling people pé owó tẹ́ ẹ bá dá o ilé iṣẹ́ wa náà àwa náà yọ ń bẹ̀ o? àǹtí bọ́sẹ̀ ta ló lè sọ orúkọ bẹ́ẹ̀ bọ́ta náà. nǹkan kan ṣẹlẹ̀ ní bíi few months ago tẹ bá tẹ̀lé bó ṣe ń lọ mi ò fẹ́ dárúkọ èèyàn kan máa ń rí ìṣòwò fáwọn èèyàn ó ràn ọ́ lọ́wọ́ ó ṣe gbá ẹni kìíní ẹnìkan tí ń ṣe pé èèyàn kan tó ṣe ẹnì kìíní tí ń ṣe iṣẹ́ ọ̀tọ̀ lòun ṣe ẹnì kejì iṣẹ́ ọ̀tọ̀ lòun ṣe so ẹnì kìíní tó ṣe Mm-hmm. nígbà táwa ṣe ìwádìí èyí táwọn ń sọ ni wípé àwọn òmòye tí ó wọlé wọn ṣe ń rèétí owó ìta kan ni pé wọn ń fún àwọn èèyàn ní owó bọ́sẹ̀ ẹni péjì òun máa ń sọ oye báyìí ló ti wọlé o oye báyìí ló ti wọlé oye báyìí ló ti wọlé tó ní it's like the public seem to have that level of trust in the second one than the first one ìgbà tí yóò ti wá rí bẹ́ẹ̀ yẹn náà àwọn ẹ̀rọ káwọn èèyàn náà ni wọ́n fẹ́ wá dá ìjà sílẹ̀ láàrin wọn. Mm this thing we are talking about kò sí ní wọlé nàìjíríà káàkiri àbúrò. mo ti àwọn kan ń lo social media láti kọ́gbọ́n àwọn tiwa gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni o àwọn tiwa tí a ń bẹ ní London ó gbọ́kọ mi ó gbáyà mi là ń yà sí àwọn kan ní gangi àwọn kan ní pákó àwọn kan ṣé màá kàn wò títí tí mo ní Mark Zuckerberg ọmọ kékeré tó dá platform lẹ̀ fún wọn àwọn àgbàlagbà ká máa lò àwa nílà káyè ká máa bára wa sọ̀rọ̀ àwa fi ń jà a fi ń bára wa jà àwọn ọmọ nàìjíríà mọ́ ní kó lè tẹ̀sí ráàyè mọ́ tẹ̀sí so we are out to abuse every opportunity that comes our way that is Africa for you the God help us in Africa. bọ́sẹ̀ ẹni bá ní kó kú òní ó kú o ẹni bá ní kó ṣàìsàn ni ó ṣàìsàn o ọlọ́run bá ló gbé ẹ kalẹ̀ wọ́n máa ń sọ dáàdì máa ń ní gbogbo ní àtẹnusí dáwọ́ ìjọ nínú ìjọ àtẹni tí ń kówó ìjọ jẹ iṣẹ́ ìránṣẹ́ ni wọ́n ń ṣe o iye ológun tí wọ́n lé òun ló yàtọ̀ o hmm. jẹ́ kí wọ́n máa ṣe tí wọ́n ṣe máa sọ tiẹ̀ ńgbà bá dọ̀hún lóòótọ́ tó bá ti pé lóòótọ́ lọ́run wà olúkàlùkù ó dúró níwájú ọlọ́run á máa jẹ́ iṣẹ́ tá a bá ṣe o àlàáfíà kò wọ̀. àti bọ́sẹ̀ káàárọ̀ bà. Hmm ẹ káàárọ̀ mà ṣé wàá ok. ẹ káàárọ̀ sàwà ẹsẹ̀ dúró lórí láì mú ní nípa. mo dúró mo dúró mo fẹ́ ní ẹ láàyè láti sọ láti sọ ọ̀rọ̀ wọn ni because mo bá wọn lẹ́nu ẹ̀ ní. ẹ ṣe ti rí topic ìtẹ̀wú jáde ah, it's a very very very very very delicate topic honestly speaking ẹlẹ́yìn iṣẹ́ mọ̀ lánàá àwọn ah, ti mọ̀ ti pẹ́. aláàmọ̀mọ̀ ah. igi tó ká mi lára gan-an ni ò mọ̀ tẹ́lẹ̀. oh my god let me tell you from my own perspective from my own experience ẹ mọ̀ pé three three organization group ni mo wà right ìgbà tí wọ́n rí wípé irọ́ irọ́ ni wọ́n pa and i'm talking ah. about early last year Monty Bose mo máa dáwọ́ sí organisation yìí o èmi dá owó o kí n má pa irọ́ mo dá owó right now mo wà ní London i'm calling from UK ìgbà tí wọ́n rí wípé gọ́sù ibi tọ́lọ̀ ti máa ń mú wọn hẹ́ẹ́ wọn á lọ gbé ẹnìkan tí mo mọ̀ tí mo tí mo tí mo mọ̀ dáadáa ní orí ẹ̀pẹ́ nìyẹn láti bí eleven years old èmi àtẹ̀tẹ̀ ìrora ẹ̀pẹ́ mo mọ̀ dáadáa mo á rí pé ah, ẹni sọ pé òun sick òun ṣe gbá òun sá mo ní ah, ẹ mọ̀ ibẹ̀ mo á tún pé ìwọ lọ́wọ́ what is going on mo wá pretend ah, mo wá pẹ́ nìyẹn lẹ́yìn mo ní ọ báwo ni iṣẹ́ wà kó ló wà òkè mo náà ọmọ ẹ̀kọ́ kí ni ọwọ́ àwọn ń bọ̀ ló wà ibi iṣẹ́ lòun wà ibi iṣẹ́ ló wà ẹ jẹ́ kí n pè ní fídíò kọ̀ mi pè ní fídíò kọ̀ nìyẹn kò sí kankan tó ṣe nìyẹn kò sí tí kankan tó ṣe ni ẹni tí wọ́n parọ́ wípé nǹkan báyìí ṣe é ṣe nǹkan báyìí ṣe gọ́sọ̀gùn mo mọ ẹni yẹn if not I would have even contributed enough to that person. wọ́n sì ti fẹ́ni yẹn gbowó parẹ́ òyà. wọ́n sì ti fẹ́ni yẹn gbowó parẹ́ òyà. mo mọ̀mọ́ pé ẹni tẹ ní fídíò lòun àbíṣe mo ní àdé tẹ pé fídíò kan kí wojú ẹ kí àwọn tó wà kí ló ka ojú ẹ rèé ọmọ nothing to that person. ni mo ṣe ní apá lórẹ ìyá ọṣọ àwìn ìfowópamọ́ lórẹ wọn tó rán kó yé wa pé ìyá yẹn ilé náà ti ṣe fídíò yẹn kọ́ ló ń gbé ilé yẹn dẹ̀ wà ní nǹkan tó ra empathy fún àwọn èèyàn pé how will somebody be living in this kind of house. Oh. ṣé tirígbà tí mo ti detect yẹn mo dẹ̀ rárá withdraw ara mi jẹ́jẹ́ Chetiri, we have enough we have enough diaspora that they are willing to help people at home. But with this all this hmm. nonsense that they are doing, some people to withdraw in the Emite Pyramis example. Not only me, lo Timu Dema we obey. So it so àwọn lóbi ti ni even family gan sef gan to to even to even help help their family What you wá ó ti find it difficult because the past tó bá sọ fún pa uncle bọ̀dá mi àǹtí mi nǹkan kó báyìí bá máa ṣe ó máa a máa find it difficult láti believe because of the experience you have you have had from this organization people ẹjọ́ wọn dẹ̀ kọ́. kí ló dé tó fi wá pọ̀ tó ẹ pé bọ́ọ̀ bí bí fáwọn ń ṣoore. that is that is pretend and impersonation àbí òyìnbó òun mo fẹ́ lò fún kinní yẹn náà. ẹ tẹ̀wá mọ̀ kan káwọn èèyàn má ṣì mí gbọ́ o àwọn àwọn àwọn NGO tó wà jẹ̀nù wọ́n wà o wọ́n wà o. mọ́mí Sàìtánù thank you for the rose wọ́n wà o but because of the poverty level tó wà ní Nàìjíríà àwọn èèyàn náà ti wá form that thing wípé káwọn náà máa fi gbawó lọ́wọ́ àwọn èèyàn that but if anybody want to ṣoore for any NGO ah bíbélì gan sọ ó ní ká wádìí ohun gbogbo dájú ká sì di òtítọ́ mú let them let them let them scrutinize kó kó tiẹ̀ kó tiẹ̀ kọ́kọ́ mọ̀ pé ṣé NGO ṣó wà jẹ̀ni ṣé lóòótọ́ ni ṣé ó ń help àwọn èèyàn èmi gbogbo forty percent ti yẹn kí ẹ̀ kéré tẹ máa slash ẹ̀ sí méjì ni tó bá dé pé wọ́n mílíọ̀n lọ́pin wọ́n máa pín sí méjì náà wọ́n máa mú àpò wọn máa gbé àpò fáwọn yòókù so those kind of things they are no new to us at all but bẹ́ẹ̀ ṣe wá gbé tọ́pìkì jáde sí i like bẹ́ẹ̀ fẹ́ gbàdé lẹ́nu àwọn nǹkan ni eh, eh, èèyàn láti wà very very sensitive anybody tó bá wá jáde tó bá wá kàn tán àkọ́tẹ́ wá ṣe yìí ara wọn nìyẹn ẹ ti mọ̀ ara wọn ni ẹ mọ̀ pé gbàtẹ́ ṣe ti ẹ̀yà hmm. eh, Mohbad náà tẹ̀ ṣe ti ti bàbá àti tìyá àwọn fake women kan jáde tọ́ní kìíní kan from there ti mọ̀ wípé fake women làwọn lè so àwọn àwọn àwọn tó bá wà lára wọn wọ́n máa jáde náà máa ní pé àkíní kan bọ́sẹ̀ kìíní kan ọlọ́run á fún iṣẹ́ ọlọ́run á ràn yín lọ́wọ́ ṣe tí àwọn tọ́pìkì tẹ̀ ń tún lẹ́nu dọ́mẹ́ta yìí ọmọ it is it is not only kìtẹ́ ìṣẹ̀yìn ló yẹ kẹ́ máa look into it àwọn ìjọba gọbọ Nigeria is a lawless country very very lawless country gbogbo gbogbo sí bẹ́ẹ̀ de. that's why we are calling on the government to see I, into the activities of all those NGOs. I pray I, I, I pray they do that. People are vulnerable. People are they are àwọn tó see dáwọ́ sí ti wà vulnerable àwọn ni victim. Of course, I suppose. Hello, the one diaspora, one the one going to target now. You guys are the victim. That's that is where the problem lies. Ẹ ti di ẹyin tí ẹ̀ dáwọ́ ni victim vibe. Bẹ́ẹ̀ni, èèyàn lè pẹ̀lú pé kí wọ́n dáwọ́ sínú integration. Meanwhile, I'm willing to help, but because of all this nonsense happening in Nigeria, mo ma step back in money. no, I'm not interested. Mo mo ti so many. The the main uh, uh, duty of the government is the protection of life and property of people táwọn gọ́ọ̀mẹ̀ntì gan protect ara wọn not to talk of people's and life from property. so part of protecting people's property is to make sure that people did not put their money into a gado if you are paying one naira you should get value for the one naira you are paying. tẹ́ ẹ bá fẹ́ dáwọ́ fún yàn kan tó need the medical attention let that money go straight to the treatment of the person. simple very very simple but they won't do that kékeré tẹ̀lé lè ṣe àwọn báǹkì jẹ́ wípé wọ́n ní ẹni tó wà nílé ló ń polóko kó wá jà even àwọn báǹkì tó ń tó ń fraud àwọn èèyàn tó ń transfer kìíní tó ń ní òkè send otp or whatever àwọn tó ṣiṣẹ́ ẹ̀kọ́ nínú báǹkì lọ́wọ́ ẹ ẹ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tó jó obìnrin mo forúkọ bó láṣìírí níjọ́ tí I was receiving call from her àmì èmi àti ẹ̀jọ́ ń ṣeré ẹ̀ ló ń ṣe gbogbo ẹ̀ in the next five minutes tó dẹ́pẹ̀ mi padà wípé àwọn ọmọ ẹ̀ wọ́n ti defraud òun sí with two hundred and twenty thousand naira ẹni tó ṣiṣẹ́ ìkẹ̀dẹ̀ rẹ inú báǹkì ló wà if you don't release those information out báwo làwọn àwọn àwọn tí wọ́n ṣe kí ni báwo làwọn máa get information ẹlẹ́yìn tó kọ́ máa sweep over let me tell you in this country that I am tí bá lówó nínú báńkì ń bí báyìí if anything go wrong with, the, with my money in the bank bank will, bank will be responsible for it wọ́n ti máa lọ máa ṣe investigation investigation wọn later wọ́n máa dáwó yẹn padà fún mi ní nílùú tí mo wà yìí tí bá ní pé ah, fifty pound was deducted from my account which I did not even authorize on anything ó máa dá padà dé ó máa lọ ṣe investigation lẹ́nu but Nigeria irọ́ ni tó bá tẹ́lẹ̀ ti happen to your money ó lọ ó lọ gbé nìyẹn àlọ́ rámìnrin rámìnrin tẹ̀kú tẹ́lẹ̀ àwọn aráàbò ẹ̀ ẹnìyẹn ti owó yẹn ti lọ nìyẹn you understand meanwhile gbogbo nǹkan tó yẹ kí government look into it nìyẹn why is this why are these people why are people complaining that their money is being missing in their own account they won't that is the same thing tó ṣẹlẹ̀ sí non-governmental organization tẹ́ ń sọ yẹn ó yẹ jẹ́ there should be body there should be law tó tó máa bind wọn pé no. so anybody can do anything and get away with it. that is Nigeria for you that is um, uh, that is Nigeria for èmi sì sì mo mo kí n bá pàrọ̀ fún yàtọ̀ bọ́sẹ̀ mo ní àkáǹtì ní ní nàìjíríà tó bá ti pé òun yẹn ti kọjá iye tó yẹ kó ẹrú máa ń bà mí ni because anything can happen to that money in Nigeria tó bá ṣẹlẹ̀ ìsìsì nobody nowhere to be found wípé mo ti fẹ́ make complaint ṣókara owó tó bá fẹ́ ah. owó tó wà nínú báǹkì yẹn nǹkan tí mo bá fẹ́ lò fún tó bá tiẹ̀ jẹ́ pé next year ni mo fẹ́ lò màá sáré discuss owó yẹn pé ok ẹbí ẹ ṣàfiṣe ẹ ẹ̀rú máa bá mi tó yẹn bá ti lọ two hundred three hundred four hundred my heart always pump because anything can happen to that money at any fucking time sorry for that using f word ó lè ṣẹlẹ̀ anytime because torí torí ẹ̀yin tẹ́ wọ nàìjíríà gan ṣe gan wọ́n defraud yìí ká máa ní pé àwọn táwa ní kẹta wà ní diaspora kí ló bá máa ṣẹlẹ̀ so ọlọ́wọ́ àrọ̀ iṣẹ́ ti rí nàìjíríà. kọ́mẹ́ntẹ́tọ̀ kan sọ bíi pé kọ́mẹ́ntẹ́tọ̀ kan sọ ní tiktok pé the government is only interested in their personal interest not to regulate issues that like this. that person is correct is very very correct ẹ ti dìgbò pọn wọn ti wọlé so any other thing ọyọ lẹwà not you àwọn yòókù you are on your own. ẹ kí wọ́n ní ìdàgbàsókè tó fẹ́ bá orílẹ̀-èdè if ẹnìkan fún mi kí n wọlé nìkan kí ni the development tó fẹ́ bá orílẹ̀-èdè ti wà bẹ́ẹ̀ láti ayé gbọ̀hún ṣé ṣé sì lọ́wọ́ fẹ́ máa tún ṣe ní ṣé àwọn òkè wọ́n pààyàn gan ṣe gan ṣèjọba rí tiwọn rò ní ká máa sọ wípé àwọn létúlétú ò tètú ẹ̀kọ́ àtẹ. Eh? God will help us Nigeria àdóńgbà àdóńgbà àdóńgbà tí àwọn èèyàn bá ti gbọ́n sìn irú bàbá tó gbọ́ pé forty percent náà ń já tí ò sanwó mọ́ tó sẹ́ mẹ́sẹ̀jì lánàá yẹn tí gbogbo èèyàn náà bá mọ̀ á ra àwọn èèyàn náà tó máa ṣẹ́wọ́ po tó má ti rí pé àwọn èèyàn ò dáwọ́ mọ́ they will find another means they will be using that means to defraud people. èmi ò tẹ̀ dáwọ́ mọ́ mo sọ́rí mi ò tí bá fẹ́ help èèyàn nàìjíríà yẹn. ṣé n sọ fún mi lánàá pé sísá bọ́sẹ̀ àwọn èèyàn ní náà need help people really need help pé sọ tẹ bá gbé topic yẹn kalẹ̀ it might stop the real people who need help to get help but God knows how to send help to people. ẹ lọ bá àwọn government registered NGO wà tó wà registered under àjọba tó ń sọ tax fún ìjọba forty percent táwọn eléyìí gbà ibo náà fẹ́ kó lọ ṣèjọba fẹ́ gbà bẹ́ẹ̀ ni they are not registered they are just ordinary Facebook page tẹ́nì kọ́kọ́ create. People need them at home and we diaspora we are ready to help but to, because of all this iṣẹ́ yẹn lẹ́jẹ̀ even that ẹni tó bá tiẹ̀ síkì gọ́mà náà mo síkì jọ ẹ̀kú mi tábà náà jẹ́ kí oh, jẹ́ kí n pè ẹ́ fídíò kọ̀ kí n confam ọmọ àníṣe torí owó tó fẹ́ fún mi náà ló ṣe fẹ́ pè mí fídíò kọ̀ ṣé mo fẹ́ máa fi àìsàn parọ́ ni. mi wà ní rọ́ọ̀dù. wọ́n lè fi parọ́ wọ́n fi parọ́ ẹ̀ẹ́dẹ̀ sọ fún fi parọ́ wọ́n fi ṣé ti rẹ́ wọ̀nyàn. ọ̀rọ̀ tó o bá fẹ́ kéèyàn tọrọ owó o fẹ́ parọ́ ni àwọn tó fi ń wà. ẹ wo á yín lọ́wọ́ á yín ṣe ọgbọ́n ìmọ̀ á fi fún honestly bóyá wá even nǹkan bá máa help kọ́ gidi bírú actress yìí kí lórúkọ fúnkẹ́ Olúkẹ́dáràmọ́lá. Olúkẹ́dáràmọ́lá. Eh, eh, I think that woman is doing a genuine job àti this man too tó wà nìbàdàn yìí eh, Oríyọmí Hamzat àwọn yẹn nìyẹn ṣe tí àwọn rárá àrà tọkọ rẹ sọdún pé. wọ́n á tẹ́lẹ̀ máa wọ̀n àwọn mushroom kìíní tẹ́ ẹ̀ mọ̀bi tó ti wá. ẹ̀ mọ̀bi tó ti wá. ẹ wá lọ́dọ̀ owó sí wọn lọ́wọ́ yẹn kọ́tí kìí sẹ́ẹ̀. ẹ máa rọ́wọ́ jọ síbẹ̀ má ni wọ́n rí ìyá kan tó torí ń dùn lọ́rùn ẹ̀ tẹ̀ tá tí kìíní kan ṣe gbá ìkòkò bàbá àṣàṣùn wọn wà registered wọ́n tẹ̀ pọ̀ lórí TikTok àwọn tó ṣe content eh, content eh, creator whatever. lọ́kàn create content lọ́kàn sọ pé kí sorry Jare network ni hello sir I have someone online already hello. ó ti mú náà wá dé padà mo níyàn lórí Facebook báyìí I don't know why the person is not responding hello tí n bá dẹ̀ gbé kọ́ we still put the person on hold mọ́mí Saitano thank you for the rose ẹ jọ̀ọ́ mọ́mí Saitano tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ sí eh, orí ẹ máa bọ̀ sí Facebook ma. if you have I, I believe you can have something to tell us because you also have uh, a registered NGO kíní yẹn ti cut down I don't know how to call him. ṣé fún Facebook lórí TikTok mọ́mí Saitano ẹ kàn máa click on request jẹ́ kí n wò bóyá mo lè send request to you guest ẹ máa rí ibi multi guest níbi multi guest yẹn ibẹ̀ lẹ máa click ibẹ̀ lẹ ti máa send ibẹ̀ lẹ ti máa send request fẹ́ rí multi guest èmi ò lè rí lọ́dọ̀ mi bí èmi ò lè rí multi guest lọ́dọ̀ mi bẹ̀yìn lẹ lè rí níbi ìsàlẹ̀ ẹ rí multi guest. Let me try and invite you. I don't know. The viewer does not have guest access. Okay, bóyá ẹ ti ọ̀fù access yín ìyẹn lórí TikTok. But you can come to Facebook and send me requests. You can send me requests on Facebook. You can have, uh, I believe you will have something very important to tell us on this course because you have an NGO that is registered. Thank you for the rose once again. Eshemomi, God bless you. I, I want to add, uh, I want to add someone ẹni yẹn network ló já wọn so mò ń try láti rehad hey mọ́mí saitano ẹ̀ kàn rọrùn roses fún mi lọ ni god bless you thank you so much ma so uh, the suggestion tí àwọn èèyàn sọ fún bàbá yẹn mi uh, bóyá tún ti máa jí gan us báyìí this is past eleven ìdájí bí around five náà máa wà so maybe i'm going to tell him to come and watch this live bóyá náà dẹ̀ ń wò wá wọ́n ní kán kówó yẹn fún girl yẹn the, the number of the girl is available ko uh, uh, send to her let her go to mama's place and do video call yes lady yẹn ò lè kò kò lè òun ò lè kò lè parọ́ let's be because everybody is not corrupt you understand so pé give the money to the girl let her go and give the woman tori that was what the girl said ẹ sẹ́ǹ ẹ wá báyà kẹ́ fún wọn pé bẹ́ẹ̀ bá sẹ́ǹd owó àwọn pípù yìí wọ́n tún wá so much wọ́n wá panẹ́ bíi tiẹ̀ débi pé àkáǹtì ìyá náà fi sórí afẹ́fẹ́ believing that àkáǹtì company wa kọ́ la fi fẹ́ gbowó mami saitano welcome on Facebook àkáǹtì company wa kọ́ la fi fẹ́ gbowó àkáǹtì eh, ìyá ni o so gbogbo àwọn tó ń send owó sí wọ́n ti bìlífù pé àkáǹtì ìyá làwọn send owó sí àti gbogbo details àkáǹtì ọwọ́ wọn ló wà okay six six six a.m. in us ẹnìyẹn lè ti jí hello. ẹ̀mí ẹ̀ka rẹ̀ wà ní ìwọ́sẹ̀. ẹ ra sàn. ẹ sàn ẹ kúrò sí. ẹ ṣeun. ẹ sàn pẹ̀lú òfin tí ẹ náà lọ́sẹ̀ ní ẹlẹ́ni ọlọ́run ńlá bá yanjú ọ̀rọ̀. ọlọ́run alẹ́ jà. àmì jésù. nàìjíríà mm. ní nàìjíríà ṣe rí nìyẹn ohun tí wọ́n ní ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara náà ti ń nà ohun tí wọ́n ń gbà yẹn kò mọ̀ fáwọn ń pèsè pèsè ní ayé ara wọn ohun tí wọ́n fẹ́ kí ọ̀nà àwọn rí bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ fẹ́ rí yẹn bẹ́ẹ̀ bá kẹ́kọ̀ọ́ ní inú kìkì lábẹ́ láti yẹ sọ ní ẹ̀yìn tó ń lo bèrè kó burú ẹ̀ tó bá wù kí nìkan tó gbẹ̀ bèrè tó bá fẹ́ kí jẹ́ mi náà bèrè wà ara wọn náà ṣe fún àǹbẹ̀ ní jẹ́ ìyá fún iṣẹ́ náà lè ṣe káfíń ògbé káfíń ògbé kàlẹ́ ṣe ló yàtọ̀ bẹ̀rẹ̀ ń sìn ẹ bá ọlọ́pàá wà gbára òkè káyìn torí bẹ́ẹ̀ ni wọ́n ti mú ìpẹ́tẹ́ sí ọ̀nà ìyàwó èwo ni jọ́nà jẹ́ wọn tó ò bá gba percentage wọ́n sì máa jẹ́ ń bẹ̀ they will see people will still give them pé you are doing a great work àwọn tó ẹ tó di jẹ́ mc fún lówó ẹrọ pa mc òní kò ní rántí àwọn náà tá à bá dẹ̀ fún yín lówó your reward is with the Lord God will do what God will reward you because God is a rewarder of those that diligently seek him. bọ̀wọ́ mi yìí bá ọmọ tí ní gbọ́ ohun tó máa jẹ tó máa rún ẹnu kí ló jẹ́ fún hmm wọ́n ní èmi máa ń wọ́n lò wọ́n ọ̀rọ̀ la wọ́n ní kí lórúkọ ẹgbẹ́ tó jẹ́ lẹ́yìn tó bẹ́ẹ̀ dàdé nìyẹn náà ní wọ́n àgbà ọlọ́run akẹ́rọ̀yìn lọ́wọ́ náà á fún yín lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti kí iṣẹ́ náà lẹ́yìn tí àwa fọ́lù yín tó bá ti pé orí orí ọmọ wọn orí ara ni wọ́n tẹ̀ lé wọ́n ti yé yín. we are creating awareness. ìgbà táwọn ọ̀gá ń wù yẹn báwo ibi tó ń ṣe

I'm not able to add her. She has joined me already. So, so let it be known now to the general public that àwọn tẹ́ ń dáwó fún àwọn ṣe gbogbo owó tẹ́ ń dá ló ń lọ sọ́dọ̀ wọn o bó tẹ̀ wulẹ̀ jẹ́ pé àwọn ògùnmọ̀ kan gba percentage bet they are collecting outrageous percentage tó tẹ́ bá wá mọ̀ pé ẹ̀ máa ẹ̀ because ẹ̀yin lẹ lówó yín tẹ́ fẹ́ tẹ̀ ránṣẹ́ síyàn àtẹ̀jíṣẹ́ tẹ́ fi ránṣẹ́ ẹ̀yin lẹni pin and password yín èyí lẹ́dẹ̀ làkáǹtì yín tẹ́ pawó sí they just know that ẹ̀yin tẹ́ dẹ̀ ń gbarú percentage yẹn náà lọ́wọ́ ẹni tó nírú problem yẹn kẹ́ ẹ lọ ronú pìwàdà because you are inviting something else first eh, jẹ́ kí n wo orúkọ yìí thank you for the rose on tiktok let me check the name. let me check the name. mi ò lórúkọ ẹni yẹn thank you for the rose. Okay, first cornerstone. First cornerstone. Thank you for the rose on TikTok. God bless you, sir. First cornerstone. I don't know why I cannot rehead on this item. I don't know why I can't rehead. Mommy Saitano, you can resend your request. Resend your request. Wọ́n ti wọlé lẹ́ẹ̀kan bẹ̀tẹ̀, I was on a call that's why i was not able to now facebook ẹ jẹ́ like love and share like love and share and share it let it get to all of these unregistered ngos let them know pé àwọn invite ègún wọ́n invite ègún sí orí ara wọn for collecting that outrageous amount and of course everybody had known if not for the girl the baba would have sent that money with together with àwọn èèyàn wọn tán ní àwọn jọ fẹ́ send owó sí ìyá yẹn So then if you want to collect percentage, let the people that will contribute money, let them know. Let them know that you are getting percentage and can the basis of the 40%. What did you calculate to arrive at that particular percentage? Are you paying tax? Is it from that 40% that you pay tax to the government? Because someone Paul was saying that uh, ṣèbí péèjì wọn náà fi gbé wọn jáde ẹ fi péèjì yín mú ẹ má fi péèjì yín gbẹ́ni ọ̀kan jáde mọ́ ẹ fi wọ́n lẹ̀ leave them God will send them help bá a ti wáyé páàrí láàrí ẹ di péèjì yín mú create your content and build your page ẹ build péèjì yín àwọn tí wọ́n build péèjì tí wọ́n ń lébọ̀ lọ́sàn-án lóru tí wọ́n ń ṣe comedy tí wọ́n ń ṣe program tí wọ́n ń drop content ó níye wàhálà tí kálukú ń ṣe gbogbo traffic. tí ìbá ṣe pé ẹ̀ ń gbé àwọn èèyàn wọ́n rí yín kí ni táwọn èèyàn fẹ́ wá ṣe lórí péjì yín what is the reason or why will I come to your page if not the fact that you brought these people to your page ṣe bẹ́ẹ̀ fi wọ́n generate traffic ni that is number one benefit táwọn people yìí náà ń ṣe fún yín náà you are using them to generate traffic on your page yes everyone generate traffic ni that is the benefit àkọ́kọ́ then ẹ tún fi wọ́n pawó sápò ara yín ẹ ṣe wá tẹ wá tẹ kàn wá ló furuufu kẹ wá ló kù gbẹ kẹ wá béèrè owó káwọn èèyàn bá máa send owó these people you are bringing them to gbowó lọ́wọ́ àwọn èèyàn to buy people sympathy ẹ wà á lọ sí mami saitano thank you for the love ma ẹ wà á lọ sí inú dilapidated inú igbó kan nínú ọ̀rà tẹ́ ẹ ti mọ̀ pé ẹ lè rí máìjì àwọn èèyàn rà kò sí báwọn èèyàn ó ṣe ríru ibẹ̀ yẹn tán ní wà moved I was just surprised ẹ ló mọ́ mi ẹ káàárọ̀ mà. àlùbọ́sẹ̀ good morning. yes ma. ṣé o ń gbọ́ mi. good morning Yeah. à ń gbọ́ yín mà loud and clear. oh okay sorry mo ṣe ń jí ni o <laughs> it's very early. wọ́n ní sí sísìn ilẹ̀ wà ní us. ẹ yẹ a ṣe ń jí bí báyìí ni. yeah sori topic tó ń sọ̀rọ̀ nípa èyí. you see you see in a system in a corrupt and predatory system kò sí nǹkan tí ò lè happen bẹ́ẹ̀. Mm. Eh, if you see every angle of our society, I mean Nigeria, the religious sector, new government sector, individuals, they're all hmm. corrupt. Meanwhile, all corruption starts à you. sọ yìí, èèyàn ò are corrupt in iṣẹ́ Too bad, bá corrupt láti ilé So it starts from home. And people take advantage of every system that is available. You understand what I'm saying? Yeah, they are hmm. structured NGOs. You know, I personally run an NGO here in the US and in Nigeria. Mo dẹ̀ my encounter when I come to Nigeria because I use the uh, traditional rulers at our government to gather the people, the grassroots, because we do it in masses. When I walk in, I, I approach them. The government, what they usually say is, most Nigeria NGOs, they come there to beg for money, not that they come to help the people. They're looking to beg. You understand what I'm saying? So when I come in and mm. say I want to impact the kind of questioning it, where I, I money. I'm not from Nigeria. I'm from the US. We work so hard here so that we can bring, you know, help the people at home. That is the desire of, most people. So I want tó compare ń pera wọn ngo most of them are just predators they are take they are looking to take advantage of the system how can you bring somebody and sensitize others to do it? Hmm. A good NGO fight for a cause, not people. Okay. A, a cause, not an individual. Not an individual. A cause. A cause. But yeah, ní eh, rehabilitation ni àwọn tó ń drugs you want to change their lives. It don't, it's not for one person. It's usually a vision that comes with okay there's a this particular problem where i'm going how can i solve that problem that is the mind of a legitimate you understand what i'm saying okay i want this yes. i want to what disabled uh, the blind the deaf and kidney hello the I'm blind <laughs> money the blind the deaf there there are people that go into that course uh-huh. And normally they have an office because the first thing they will ask you, where is your office? You have your staff. Your office. Yes. Yeah. You your have branch. an office. Your branch. Are your you registered? Your, have you registered? Then proof of your activities. Website in Latin. anybody know dédé jí the blow foundation go to google go to google and check that NGO, whatever it is. There should be proof of people they're talking to activity and the community, what they have done, the job. You understand? Because it is mm. an organization for a reason. Non-governmental organization, not we. It be by one non-profit organization. And here you have to be registered as well. You understand? <laughs> so hmm people take advantage of the system that is the normal thing nǹkan tó ń happen nìyẹn àwọn tó ń gba forty percent yóò lè níwọ̀n wọ́n kàn jí lórí bẹ́ẹ̀dì èmi ò níṣẹ́ lọ́wọ́ bó ṣe wà yẹn. two percent. èmi ò níṣẹ́ kankan tó ń ṣe. bí fake prophet ṣe wà ní fake everything wà so it's a corrupt system now it's left to people to say where do I want to channel my cause to see people have uh, le- legitimate you understand what i'm saying because wọ́n you saw the iṣẹ́ big ìgbà téèyàn ń wálé tó ń gba percentage ńbẹ̀ ń real estate hmm. tí wọ́n ti sọra wọn di quack real estate uh, middlemen. and they are not trained for that job. they are not, not trained for that job. A ni a lè ń forty percent for what for doing what. for what And shewari, the lady herself, it's not as if she's too educated, but the little education she has, she knows this is wrong. That's yes. the why she the reason why she's telling people, Emma má oh whoa no, I can't see my mama níbẹ̀, NGO yẹn gba 40%. No. She's the now what you want telling people. It, it doesn't work like, doesn't work like that. I insist. A good NGO work for a cause, not person. Not for an individual. Yes, mm-hmm. for a cause. is a problem solver. There is a mm-hmm. lack in this area that I need to take care of. That is what a mm-hmm. legit, that is what non-governmental uh, organizations are for. What the government could not do, we assist. You understand what I'm saying? If it's social welfare, you want to take care, there must be a place where people can come for mm-hmm. food. It's structured. So people should share more. It's another thing kéèyàn fẹ́ gbowó lọ́wọ́ another thing ni kó wà láèèyàn àti lu ẹ̀yìn jìbìtì as long as you cannot come to me and kó o la àpò mi kí n kówó dání you have the right to hold on to your money if it if it if what you are donating towards is doubtful. So that's my own contribution because àwọn people dey just I see them dey run the street anyhow marry mm. marry one money. I know mm. they are taking advantage of the system and if you ask most of them wọn ò ní kinní oye tán fi ń register ngo i told you ten years ago it cost two thousand and fifty thousand two fifty thousand naira àti register ngo with the government two fifty thousand go to government does not recognize go, them. go to go to lawyers they will tell you how much it cost to register an ngo so most of àwọn tó ń lọ kiri elébi ni wọn èmi ò níṣẹ́ lọ́wọ́ ó kàn fún àwọn èèyàn jẹun ni. Yes. So now I, I always tell people. want to feel where ah, these people are doing well. Mo lè sori máa. Some only some people hide under religion. Of, oh, of course. Only of course. To stay and Of course. You say I. Ìgbà wo wá ní mm-hmm. ìdàgbàsókè fẹ́ bá orílẹ̀-èdè wa? When did our country want to become better? Pé mo máa ń sọ nǹkan kan fáwọn èèyàn, èmi àti ẹ, a lè máa ṣe nǹkan kan náà, but motive wa yàtọ̀. We have different motives. Yes motive lọ́lọ́ọ̀ máa ń wò kì í ṣe nǹkan tá à ń ṣe you understand what i'm saying so don't uh, tell people you know don't put yourself in this because mo máa uh, bọ́sẹ̀ mo máa ń ronú bákan if there's a problem torí mi ò kí n blame èèyàn fún i don't shift blame in a situation tó jẹ́ pé tí problem bá wà mi ò shift blame èèyàn tí problem bá ti dé àbí tí nǹkan kan bá ti dé controversy bá ti dé bó ṣe jà ní bó ṣe kíní kan the first question i ask myself what did i contribute how did i contribute to this particular issue personal responsibility náà pé you understand i don shift my blame tí n bá kówó fún ẹ ní ìsín tó bá cheat mi ẹbí ẹni tó cheat mi kọ́ èmi ẹbí ẹ̀mí tí mo kówó lẹ̀ ni i blame myself you understand mm. what i'm saying. bẹ̀ẹ̀ oh. ọkàn wọn emotion wọn tí wọ́n ń ra empathy nǹkan empathy that is why you need to do your homework be, be, uh, uh, before you do such thing so the owó téèyàn donate kò kò ní down the drain you understand what i'm saying so that's why kì í ṣe gbogbo wá fún help your help you have to use your discernment me, they they really come for it because they need it some people come for it because they want to take advantage of you so you have to you know, uh, intellectualize your empathy. Intellectualize it. That's what I tell people. Intellectualize your mm-hmm. empathy. Okay, So as much as you are empathizing, you have your intellect. Yes. Hey. Yeah. Arogo. So. Àná lèmi tó mọ̀ pé ń gbowó wájú ọlá àtẹ̀yìn mọ́ mi ìmọ̀ kan gba one naira. Nǹkan support. One percent. Kò yẹ kó rí bẹ́ẹ̀. àwọn èèyàn ló ń ṣe bẹ́ẹ̀. ìgbà mo wá ń gbọ́ yẹn lọ mo wá ń mí ẹsẹ̀ máa ń gbowó ni mo wá ń sọ fáwọn èèyàn ló wá dàbí tí mo sọ ìròyìn wá ẹ̀rá ń bọ̀ people take advantage of the system religion ni kò sí eré take advantage real estate is a corrupt system period it's just a corrupt system so you have to be aware you have to be on guard. I tell people be on in every situation be on guard. So you don't be so a victim. Do you think the government can help us to curb this thing? government you see uh, tí government gone. the with the experience you know little experience tí mo ní when when you project yourself as an NGO you know we um, what we try to do is to aid where they are you know ibi tí problem máa ń wà ní nàìjíríà bí ìgbà tí àwọn fúlàní herdsmen yẹn tán attack àwọn communities kan you understand the government people do very little help so my foundation had to intervene in that area the first thing they ask you, you know, when you come there, we are not asking for a dime from you. We just want you to lead us to that danger zone because you guys are familiar with the place divorce tó máa ń béèrè wọ́n á ní where are you registered only because a lot of people come you know we help you that are not registered so àwọn gan wà aware of that problem but the problem with the government itself ni pé àwọn tẹ́ ẹ lọ bá gan tó bá wà careful they will take advantage of you tó ń tọ́ àti help yẹn gan even government fúnra So everybody, virtually everybody is corrupt. Exactly. Every system. We went to a community, I remember Asa, Asa village, táwọn herdsmen tán jó ilé wọn, tán jó gbogbo kinní yẹn. Jùmọ̀kẹ́ tó bá rí àwọn tó bá wo bíbẹ̀ yẹn ṣe jìnnà ni gbogbo bẹ̀. Ká tó débẹ̀, politician àti is working in collaboration with, Money níbo mo ti I don't know. know you. Put down your, your banner. I've never met you. If you don't pull it down, we are not going to do that thing because it's the local chairman for that for that area. Now you're trying to take over the glory yeah. as a politician. You want to take that glory to make it look as if uh-uh. we try, you know, uh, we, it was SEMA, the state emergency that led us there. Me, ò bá mm. politician or traditional rulers. just to get to the girl, you know, because it's a strange area. We don't know the place. Can you imagine? What's impossible? Money, I've never met you. What is this? So the government itself is even taking advantage of àwọn tó fẹ́ ṣiṣẹ́ yìí. Kí la wá kí wá ó ti ó sún èmi báyìí. Èèyàn á máa ṣe náà ni Our government tá à ń ké sí gan look into the activity of these people the government is corrupt. it is. torí bàbá yẹn bi mí pé kí ni káwọn ṣe àwọn ò sí around. Hmm. ṣé ká wọ́n dẹ̀ ní káwọn máa fowó sàkáǹtì tẹ́wọ́ àwọn ògbó fẹ́ fi sàkáǹtì tí wọ́n ti yọ forty percent. wọ́n wá ibi tí ìyá yẹn wà ẹni tó ń lọ ní problem yẹn kán lọ investigate ẹ̀ kán lọ kán bẹ̀rẹ̀ àkáǹtì ẹni yẹn. kò ní nàìjà no the people oh wọn sí nàìjíríà ẹ kọ́ wọn sí nàìjíríà and ṣó mọ̀ pé ìgbà kan tó gbé kéèsì àwọn àbá náà kan wá ń gbà yẹn tí mo ní àwọn ọmọ àfin méjì yẹn tí mo ní mo ní interest in kéèsì yẹn wẹ you know you i couldn't get through to because èèyàn kan ló gbé wọn wá. Mm. Eh, I can't be doing the same job kí ni mo fẹ́ kí n wá máa channel ẹ̀ through ìwọ when I know I can have access to the same person I need impact that person. Ṣé ẹ rí pé ìwà àwọn NGO yẹn sì ó ti ń dínà àwọn tó fẹ́ help woman. Exactly. Tó kí lẹ wá ń ṣe ọ̀nà ṣe ọ̀nà náà ń gbà ọ̀nà náà ń gbà oh, wọn ní ṣe náà ń gbà mí. Láṣẹ dúpẹ́ lọ́wọ́ ẹ They sensitize the public to be raising money even wọn wọn wọn picture ẹ bẹ́ẹ̀ situation yẹn is a problem It's a problem i'm hmm. telling you it's a serious problem so tó bá fẹ́ donate owó ẹ̀ kó mọ ibi tó àwọn tó fẹ́ ṣe fún ibi tó ń channel gbin òun sí ó dẹ̀ lọ you know legitimate ngo go and do your research before you put down your money that's my advice intellectualize hmm. your empathy hmm. o lè máa lọ lójú tí àmúyẹ gbà tí mò ń lọ lójú títì nàìjíríà lómi àá ọmọ wà ní hospital ó ń ṣàìsàn òun ò rówó rògùn they tell you story to make you you know to bring money to make you deep into your pocket and spend the money sometimes that you don't have that you will be forced to give. Eh? So, Ọlọ́run ràn wá lọ́wọ́. Okay, I will bless you. Mm-hmm. Yeah. And thank you for the gift on uh, TikTok. Oh, oh God bless <laughs> you. so that's our mommy from uh, Maryland, United States, uh, Mommy Saitano. She runs an NGO, Vineyard International, registered in the United States and Nigeria. She's also a mother in the Lord and a mentor. Uh, may God bless her more. And um, oh no, láti gbọ́ honestly, Emma má wo mọ mò sọ fún ọ̀rẹ́ mi kan lánàá yèyé sílé mo ní ó ní àǹtí yẹn sọ fún mi ẹni ẹ ńlá ń bọ́ sẹ̀ well it is well with you bet àwọn míì wà ìdí tó dìdí ní ìdí ẹ̀ pé because tá a bá ṣe ṣó yìí àwọn tó ní ìdí genuine help gan kọ́ those who need genuine help God will send help to them ẹni tó bá ní Facebook page tó mọ̀ pé òun rẹ́nìkan tó ní ṣòro kó mọ tó tó dẹ̀ fẹ́ gbowó fẹ́ nìyẹn kó mọ sọ fún àwọn tó fẹ́ dáwó pé àwọn náà gbà ń bẹ̀ kó wá explain reason tí ó fi gbà ń bẹ̀ fún àwọn èèyàn because I see no reason why somebody will be in that condition and you still have the liver you still have the the guts the mind the the the the, the confidence or the the conscience láti gba owó lọ́wọ́ owó ẹni yẹn I don't know so bẹ́ẹ̀ bá if the government I'm saying the government should help find something to do with all of those people because the intention of all of them is not to help humanity. It's not to do any humanitarian activity. Fine, ibi tá about bá ti ṣe láti jẹ, but kì í wá ṣe bí forty percent lọ́wọ́ irú àwọn yẹn. No, that is outrageous. That, that is too much. Because tẹ́ ẹ̀ bá gba percentage kankan one, it doesn't still, it still does not stop your gain. Ìyẹn ò stop pé ẹ máa because Because we are here on social media and we know what it means to be on social media. So please, ẹ fi àwọn èèyàn, don't take advantage of people's condition. Kẹ́ẹ̀dẹ̀ lọ repent, go and repent. Ní ẹ̀yin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀, ẹ lọ ronú pìwàdà. Then ẹ̀yin tẹ́ ń dáwó náà, just like mommy said, intellectualize your empathy. Meaning pé tẹ́ bá ti fẹ́ empathize, ẹ máa fi intellect kún. In fact, you can even fi ẹ̀mí béèrè nínú ẹ̀mí yes if not èèyàn kàn máa dáwó sínú gálò ni then fún bàbá tí wọ́n fẹ́ send owó according to what everybody to contribute to so. try and bóyá tẹ bá láwọn bóyá àwọn àbúrò yín kan àbáwọn èèyàn yín kan tẹ kàn fi ìpẹ́ lè ránṣẹ́ ẹ lè rán wọn kẹ fún ẹ̀ka àwọn kan lọ drive down to ibi tán níyà yẹn ń gbé kan lọ bá yín wò yá yẹn kan video call tó bá débẹ̀ I think that would be better Destiny has Asel on um, TikTok. Thank you so much. I think that would be better. Yorùbá ẹ̀ ṣe sí Nàìjíríà yẹn sìn tẹ́ bá ní àbúrò abẹ́nìkan tẹ́ lè ránṣẹ́ péjọ bá ń lọ síbí kẹkàn fún ẹ̀ka ẹni yẹn sincerely torí irú àǹtí yẹn sìn tẹ́ bá sẹ̀ǹd owó sí àwọn èèyàn tún lè wọ́n tún lè ní òun ló tún fẹ́ kówó pamọ́ ntẹ́mi ẹ ṣe gbowó lọ́wọ́ èèyàn lórí afẹ́fẹ́ nù nígbà báyà ń lè wọ̀ lórí àwọn èèyàn òṣìṣẹ́ trust people èèyàn rẹ èèyàn burúkú ti bèèyàn rẹ jẹ́ òun ló nífà fún pé people no longer trust people so instead of that ẹ má jẹ́ kówó yẹn lọ sọ́yà àpò àǹtí yẹn gan rárá look for two or three people tẹ fi ìpẹ́ lè ránṣẹ́ ẹ rán wọn lọ ọbẹ̀ kán lọ báyà yẹn. You said watching from Italy, always wish you the best for being a real woman. Thank you so much, Destiny Access. Thank you. So, èmi fi pé n tẹ́lẹ̀ ṣe because àná tó send voice note here mo kàn sáà ń gbọ́ lọ mò ń gbọ́ lọ ẹ tabọ́sẹ̀ ṣe wo fídíò yìí ẹ kìíní kan information tó ń reach àwọn ń sìn ni pé èmi ti ẹ̀rọ pé bóyá fẹ́ sọ pé wúmà yẹn kò ní problem yẹn pọ́nkàn pretend ni wọ́n wá ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé wọ́n ní forty percent là ń gbà kò tẹ̀ ọkọ yé mi mo ní ansa máa ń gbowó ni yóò kàn wá ń ká mi lára àwọn èèyàn wá ta jọ dúkùú náà wá ń fi mí rẹ́rìn pé ọ̀rá ń bọ́ sẹ́yìn ẹ̀yà ará oko lẹ́yìn fẹ́ yà yóò gbọ́ náà ṣe ní gbowó ìgbà yẹn ni mo tó ní láti forcefully accept the reality that these people are taking money always in love with your program you're being straightforward only thank you so much ìgbà yẹn di sin yìí mo still find it difficult to come to that reality pé àwọn èèyàn yìí wọ́n ń gbowó wọ́n bá tiẹ̀ wá fẹ́ gbà ọlọ́run gan ṣọlọ́run gan sọ pé òun ṣáàjì èèyàn ẹ̀ wá ń gbòdìdì complete forty percent ṣẹ́yìn fúnra yín lè san forty percent ìwòwò tẹ̀ ṣiṣẹ́ fún fi péèjì ẹ péèjì wọn náà fi gbé síta ẹ di péèjì yín mú ẹ má gbẹ́ nìkankan síta mọ́ ẹ má gbéra yín síta ẹ má ṣe kọ́ńtẹ́ǹtì ẹ má bíldì péèjì yín pẹ̀lú ara yín tẹ́ ẹ bá fẹ́ nídòwó ẹ wá tọrọ ẹ̀yin lẹ́ ń tọrọ owó bẹ̀ ẹ ń pèsè àwọn kan síwájú meanwhile you are the real person that is collecting the money you stayed at the back but you put somebody else in front making it to look as if pé ẹni yìí ló ń tọrọ owó ẹ̀yin lẹ́dẹ̀ ń because kí ni fún ní ìsìn tó bá send one million sí woman yẹn four hundred thousand is going into your own pocket ṣẹ́yìn lẹ́ ń ṣàìsàn ni ẹni táìsàn ń ṣe ọ̀tọ̀ ẹni tó bá kó tìjú tà tó bá kó tìjú tà láti wá sórí afẹ́fẹ́ wá tọrọ owó no problem àwọn tó ń dáwó tí ọlọ́run bá ṣe tán tí àìtọ́ tí ọlọ́run bá gbọ́ àdúrà rẹ tán tó bá bọ́ sí títì ẹlòmíì lè má recognize ẹ pé ẹni tó dáwó fún oúnjẹ ta rèé yes but ẹ̀yin lẹ̀ ń gbowó ẹ̀dẹ̀ ń pọ̀ tré ẹ̀ ẹ̀yin ò ṣe wá ta kẹ́ ẹ wá gbowó kẹ́ ẹ wá béèrè owó láì gbéyàn wá wọ́n tún wá ń jẹ́ kó mọ yé wọn pé inú ilé tẹ́ tún ti ṣe fídíò ìyá yẹn inú ilé yẹn kọ́ ni yẹn ń gbé just to buy the empathy of the whole everybody the whole world people are now becoming vulnerable people are now becoming victim those àwọn tó ń dáwọ́ sí ni victim you open door for people fún fún fún fún eh, oh, devourer láti wọlé. So please go and repent. Ẹ lọ change. Ẹ lọ you can do it better. You can do it in a better way. God can help you to do it in a better way. God can help you to do it in a better way if you're willing. Wọ́n mi kàn pè lórí ètò yìí tó ń sọ pé it's as good as you are inviting the problem of that person onto your own head. So go and change. Go and have the fear of God to what your dream. And if you don't know, ẹ má people pé help ẹ help know, We are just help ara wa Nobody is doing anybody a favor. Ẹ má people pé torí ẹ ti gbé wọn wá yẹn, ẹ̀yin lẹ̀ ń ṣàánú wọn. Ẹ má ṣàánú wọn mọ́. Hold your hand to yourself. So if ṣe ń them wọn page, péjì you and I knows that you are using them to generate traffic. If not for them, why will people come and watch your page? if not for these people tẹ́ ń gbé wá how sure are we gan kan láìsàn lára how sure are we pé tẹ́ ló ń ṣe wọ́n yẹn ń ṣe wọ́n how sure are we pé dilapidated building tẹ́ ló ń gbé yẹn ló ń gbé. Mr. Tayo Odu fún wa on Facebook thank you so much ẹ wà registered kì í ṣe pẹ́ ìsan àwọn pẹ́tipẹ́ti business tá à ń ṣe tá à ń ta aṣọ yìí we are registered tó o bá dẹ̀ ní internal revenue uh, tax registration number ọ̀ọ́ lè open bank account fún business yẹn bó ṣe rọra kéré mọ́ we pay VAT we pay tax wọ́n á yọ stamp duty tó o bá dẹ̀ ní team wọn ò open account for your business so if you are running a business you must be registered ordinary petty business medium medium and small scale business ẹ̀yin wá aṣọ odidi foundation ẹ̀ register you just dey gbowó funding náà àwọn tẹ́ ẹ̀dẹ̀ lẹ́tún gbowó yìí fún kì í ṣe pé owó yẹn máa dọ́wọ́ wọn kì í ṣe wípé ẹ fẹ́ elevate wọn kúrò nínú ìṣòro yẹn because go and look at that woman in the next three months ayé ẹ̀ sì máa rí bó ṣe rí yẹn ta wọ́n á máa ní ṣe bá lẹ́mísí fẹ́ ní lówó ṣe bá ní lágbájá fẹ́ ní lówó ṣe bẹ́ẹ̀ ní tàmọ̀dò fẹ́ ní lówó unfortunately owó yẹn ò dọ́wọ́ ẹni yẹn àwọn tó dẹ̀ ti dáwọ́ wọ́n ti dáwọ́ àwọn ti bìlífù wípé àwọn ṣe tọlọ́run tọ̀mọ̀ pé nínú ihò làwọn ń dáwọ́ sí. wọ́n wá ń jẹ́ kó mọ yé wa pé ká mọ hold on ká sì hold on ná ká má ti send owó let us hold on fẹ̀ kí wá ní ìrànlọ́wọ́ tẹ́ ẹ ṣe nígbà bá ń fúnyàn oúnjẹ tẹ́ ẹ tún mẹ́gbàá lọ́wọ́ ẹ̀yin lẹ́fun ní oúnjẹ jẹ ẹ̀yin náà lẹ́tún fún ní oògùn oògùn oògùn tí ó fi oògùn oògùn dàgbẹ́ àbọ̀ oògùn yàgbẹ́ náà ń pè ní kí wá ní kókó go and change go and repair so share it let it get to uh, as many people that is doing this tọ́lá mi gẹ́gẹ́ bí ẹnìkan mọ̀ nǹkan miss badmus you said ó lágbára ọlọ́run á jẹ́ kan gbọ́ tó bá wù wọ́n kán mọ̀ gbọ́ wọ́n ń fa ègún wá sórí ara wọn wọ́n ń fa ègún wá sórí ara wọn ni àti bẹ́ẹ̀ni sọ wípé baba ló jẹ èso àjàrà eyín kan àwọn ọmọ onírú eléyìí là ní gbọ́ nílẹ̀ Ísírẹ́lì mọ́ nítorí oníkálùkù ni yóò ru àìṣedéédé ara rẹ̀ oníkálùkù ni yóò ru àìṣedéédé ara rẹ̀ everyone will bear the consequences of his own iniquity kò sí pé baba jẹ èso àjàrà eyín wa ń kan ọmọ mọ́ ó ní irú èyí we will not hear this in the house of Israel again sister olúṣọlá you say foundation without register is completely scam my sister ṣáwa wa mọ̀ ìwọ́gí àná mi tí ìmọ̀ tí mò ń sọ ìsà alẹ́ ìrọ̀lẹ́ máa ń lẹ́ nígbà mo parí iṣẹ́ òtàn ní díẹ̀ ní voice note yẹn wọlé sìnsì alẹ́ ni mo sì ń gbẹ̀mí èsì sábà àṣẹ tó mọ́ ń sọ fáwọn èèyàn pé tẹ bá fẹ́ send message yẹn send voice note no matter what tí n bá tiẹ̀ rí gbọ́ immediately yín mọ̀ gbọ́ later later ṣùgbọ́n kẹ́ ẹ mọ̀ pé yẹn mi ò lè kò sí iye kọ́ọ̀tì mo fẹ́ gbé lójúmọ́ bẹ̀ on um, on whatsapp i will respond you ó lè mọ̀ yá ẹni yẹn wá pè mí mo wá ń decline wọ́n wá sọ fún wa mo wá type message pé i will soon listen to your message wọ́n wá rí tán ní please listen to it and respond with to me listen and respond wọ́n ò pé kí ni bàbá fẹ́ sọ ni mo wá ń gbọ́ tán wá ń sọ pé kí ni èmi náà wá ń ranṣan lórí irọ́ lórí pé ṣé ń gbowó ni wọn kì í gbowó náà àwọn èèyàn náà wá ń jẹ́ ọmọ ẹjẹ́ mi wípé wọ́n ń gbowó o pé wọ́n ń gba percentage o pé kẹ́mi ó máa ránṣan pé wọn kàn gbọ́dọ̀ gbowó pé bí a bá ti ṣe láti jẹun mo ní kí la wá kí la wá rí ọ̀rì pọ́n hẹ́ẹ̀pù èèyàn sí. ìrúdìn lóye dára on uh, tiktok you are welcome please power tap tẹ́ ẹ bá nídìí owó ẹ ṣiṣẹ́ fún owó if we come live people can gift you like people gift me on tiktok kì í ṣe pé ẹgbẹ̀yàn kan wá mọ̀ tọrọ owó and you have your own percentage tẹ́ ẹ so please go and repent ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ lásán ló ń gbé lọ ẹ lọ rèé ronú pìwàdà ẹ̀yin náà tẹ̀sí ní pé kínní ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì máa lò yín tù gbowó lọ́wọ́ àwọn èèyàn àìmọye ọ̀tán gbọ́ owó fún níbi tíbi tá a tún sọ̀rọ̀ yẹn dé lánàá àwọn àṣírí ìjìnlẹ̀ kan tẹ̀yìn ò gbúdọ̀ tú lórí afẹ́fẹ́ náà tó tún ti gbowó fún tí wọn ò rí pa ẹ ẹ sì mọ ẹ mọ sọ pé ń ṣe wọn lóore wọn mọ kí yín pé ẹ ṣe irọ́ sì ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ní ànóde ànóde even involve myself nǹkan tí ó mọ mọ ọ̀rọ̀ wípé bóyá mo kó nǹkan rẹ pamọ́ mo kó nǹkan rẹ ṣe gbá ní ìsìn tí gọ́fìmẹ̀ntì bá bẹ̀rẹ̀ sí regulate yan kínní ẹ rí wípé àwọn pípù ò ní ṣe kínní mọ́ ẹ lẹ́ẹ̀fì mọ̀ pé nobody is even ready to help tó bá ti di wípé kínní yẹn ìṣe tán fi ń ṣe ní ìsìn kò sí pé wọ́n rí jẹ́ ń tàbí tán bá rí jẹ́ bóyá bíi five percent tàbí zero point kínní kan percent hàn èèyàn ò ní máa ṣe mọ́ bó ṣe ń dàbí pé ọ̀fẹ́ náà ṣeun nígbà bá di wípé ó di ọ̀fẹ́ ń tòótọ́ kò ní sàn tán gba ẹlẹ́fì mọ̀ bí ò sí èèyàn ọlọ́run. Call other content creator to stop it because it may stop people helping people. Abdul Rasheed on TikTok me understand nǹkan tẹ́ ẹ sọ yẹn. Pé it may ọkọ̀ yín náà lè stop èèyàn from help. Irú nǹkan tí mò ń ṣe, irú tí mò ń ṣe lọ́wọ́ yìí èèyàn kan ti ṣe ìyá ńlá kan ti ṣe lórí péèjì wọn rí i think around bóyá two three weeks ago ìyá àgbà ìyá ńlá kan tó ṣe wípé ìyá àgbà gidi ni lórí afẹ́fẹ́ she has done something like this saying that people are now victims àwọn tó ń dáwọ́ sí ti wà vulnerable she has said it on her page but people still continue to contribute we can't stop people from contributing but we are sensitizing them letting them know that owó tẹ̀ ń san yìí kì í ṣe gbogbo ẹ̀ ló lọ sọ́dọ̀ ẹni tẹ́ ń san fún tígbàgbọ́ yín bá rọ̀ mọ́ bẹ̀mí fíù pé èmi tí mo wá tí mo wá lo péjì mi láti jẹ́ channel fún ìrànlọ́wọ́ fún àwọn èèyàn àwọn tí mo fẹ́ gbowó lọ́wọ́ wọn they deserve my loyalty wọ́n deserve loyalty mi they deserve that I should be loyal to them wọ́n deserve ẹ̀ àwọn tẹ́ fẹ́ gbowó lọ́wọ́ wọn wọn deserve kẹ́ ẹ ṣàbòsí fún wọn yes even ordinary advert tí n bá fẹ́ polówó ọjà fún yàn tó bá jẹ́ pé bí advert ṣe ń wá bí àwọn èèyàn ṣe ń gbé advert wá ni mò ń ṣe ń gbà ni ojoojúmọ́ màá máa run advert lórí page mi tó bá yẹ pé dìgbò ìbáwọn èèyàn ṣe because you can't tell me you want to sell something and I buy personally I won't understand what you want to sell nǹkan tí máa gbé wá fún àwọn èèyàn mi pé kán wá fowó rà ó gbúdọ̀ wà tested and trusted mo gbúdọ̀ mọ̀ pé nǹkan gidi náà ń tà sẹ́fíìsì yín ó wu àwọn èèyàn onísanwó bá pé wọn ò ní rọ́jà I must be sure if I'm not sure about your dream, what will I tell people on Facebook that I wanna sell ẹ̀hẹ́ ẹni sọ pé okay now I understand but they should be trustworthy of course mi ní ká má dáwó but they should be trust how many percentage are you taking now that we have established the idea of percentage ẹ jẹ́ ká mọ̀ bí wọ́n fine ẹni yí ara ẹ̀ ò yá ó need help a dẹ̀ fẹ́ dáwó fún un tá a máa dá fún percentage wo ni iléeṣẹ́ yín fẹ́ gbà let the whole world know pé kò ń ṣe charity lẹ́ ń ṣe business ni ẹ jẹ́ ká because if the whole world is to negotiate with this woman nobody will agree to pay you forty percent because you are not paying in fact a lè gbéṣẹ́ yẹn gan fẹ́yàn mi because it's negotiation tí percentage time tí the general public fẹ́ san fún yín if it's not okay by you we can take it elsewhere ẹ rí wípé gbogbo ọ̀sán láwọn help yìí wọ́n máa kó gbá wọlé ni wọ́n máa kó igbá wọlé. so advance ordinary advance is not as if people are paying for free wọ́n á sanwó ẹ̀tajà fún wọn ọjà tẹ fẹ́ tà fún wọn mo gbọ́dọ̀ mọ kí ni kí of this ọjà before I advertise it. ìyẹn fún ọjà táwọn èèyàn fẹ́ rà kí ṣe pé wọ́n sanwó yẹn lọ́fẹ̀ẹ́ wọ́n sanwó wọ́n gba ọjà ni o how much more ẹni tó fẹ́ send owó tí ì ṣe wípé bóyá ó fẹ́ fowó yẹn rajà ó kàn fẹ́ give ẹ̀ the person deserve your loyalty you should be loyal you should be, be, be, be up to date so that you give people correct information. I don't just come live to come and talk. Ẹ wá dé, ẹ tún wá dé, ẹ tún wá ní owó yẹn ò tí ì pé kán tún dá sí Meanwhile, in the recent of it, percentage tẹ́yìn ti yọ ló fà á tó wọ́n yẹn fi ṣe bí ẹ pé kò fẹ́ tó. Ẹ̀ẹ́dẹ̀sọ̀ yẹn mọ́rọ̀ tẹ́lẹ̀. So ẹ mọ sọ́mọ́rọ̀ mi ni ẹ mọ kódà ẹ lè gba seventy percent. But tell us, tell the general public dá owó tẹ̀ ń dá yìí o iléeṣẹ́ wa péèjì wa yìí o àwa náà gba iye percentage báyìí bẹ́ẹ̀ make it known now tó bá yẹ pé kò ju àní bàbá yẹn sọ fún mi lánàá the voice note is here wípé tó bá jẹ́ wípé kò ju ten percent lọ kódà àwọn ò ní sọ fún mi àwọn ò ní máìn bó ti ẹ̀ jẹ́ pé mi máa máìn torí mi ò mọ̀ pé gba percentage wọ́n ní tí ò bá ju ten percent lọ àwọn ò ní wọ́rì pé bẹ́ẹ̀ forty ẹnìkan náà dẹ̀ ti pè lórí péjì yìí náà lórí this same program tó ti sọ pé ìgbà táwọn gan fẹ́ help this same woman tí mò ń sọ lady yẹn sọ pé forty percent ló ń gbà káwọn má send owó sí. so when, when are we going to have a society where we can trust ourselves a society of you know, integrity a faithfulness we don't need to know ourselves before transacting business mi ní láti mọ lẹ́yìn all I need is integrity If I don't know your house, I don't know where you live, I don't know you, but I know that you have integrity. I can transact business with you. This cloth that I'm selling, ẹni tí mo ń rajà lọ́wọ́ ẹ̀ mi ò fojú mi rírí látọdún tí mo ti ń rajà. I've never set my eyes on the lady. All I do is to send my money. They will send my ọjà to me. Màá dẹ̀ lọ clear and pack, màá gbé wálé. Live and direct. I've never. Though they might have their own eh, eh, kùdìẹ̀kudìẹ̀ uh, o, nobody is hundred percent. But in that area of integrity, kódà tẹ bá sanwó ọjà tó tó tó bá sí maybe one reason or the other ọjà yẹn ò available she will forward your money back to you tàbí tó yẹ pé sanwó ẹ tètè sanwó ẹnìkan ti wá sanwó sáwájú yín ó máa dáwó yín padà fún yín ni kò ní ìdógún mọ́wó rẹ̀ dání lọ́rọ̀ rẹ̀ mọ́wó rẹ̀ dání those are the people I like to relate with ẹ wọ àwọn ọ̀yọ́ modẹ̀ tí mo ń polówó ọjà fún látọjọ́ mo ti ń polówó ọjà mi ní problem kò sí pé asanwó àrọ́jà wàá fún wa lọ́jà kò sí gbogbo yẹn I deal with people like that torí mo gbọ́ ara mi kọ̀wọ̀ sí ẹ mọ̀ wá gba owó lọ́wọ́ àwọn èèyàn ẹ mọ̀ wá portray pé àwọn ẹni yìí náà ló ń dáwọ́ yẹn fún large percentage gigantic percentage sẹ́yìn dẹ̀ ti gbà ó ti wà outrageous jù go and repent ẹ ronú pìwàdà tẹ́ ẹ̀ bá lè ṣe láì gba percentage ẹ wá míì ṣe ẹ wá míì ṣe it's almost twelve o'clock o'clock let me release us a bá máa padà wá sórí live stream kan lẹ́nu it's going to be around afternoon or evening towards that evening torọ́tọ̀ nìkan tí mo plan pé mo fẹ́ fèmí ṣe thank you so very much gbogbo ẹ̀yin tẹ́ ẹ join me god bless you ẹ ṣe gan gidi thank you so very much so please let us sensitize our people pé àwọn tó ń gbowó fáwọn èèyàn lórí afẹ́fẹ́ yìí kì í ṣe gbogbo wọn ló jẹ́ pé wọ́n ń ṣe ìtọrẹ àánú o wọ́n business ló ń ṣe confam business bó ṣe ìwúlẹ̀ jẹ́ páwa kan ò mọ̀ a ṣe ìmọ̀ báyìí sí ni so then ẹni tó bá fẹ́ dáwó fún yàn pé wọ́n ní wọ́n ń tọrẹ àánú fẹ́nìkan just like mommy said um, add add uh, intellectual to your empathy àbí bò náà ṣe sọ and èmi á máa lọ máa rest i need to rest nígbà tí ẹ máa padà wá live stream ó máa bí ọwọ́ ọ̀sán but mo ti jíṣẹ́ tó rán mi nǹkan tó dẹ̀ ní kí ni káwọn ṣe at least èèyàn méjì àbí mẹ́ta ti sọ pé kán wáyàn rán lọ tàbí kán sẹ́ǹdì ẹ̀ sí gẹ̀yẹn gẹ̀yẹn gan rẹ́dì láti gbowó kò kò sọ pé ó yẹ jẹ́ sẹ́ǹdì àkáǹtì tèmi ó ní ẹ wá báyà fúnra yín for you to know that everybody is not corrupt and even if they send to her gan èmi ò rò pé ó lè kówó ìyá yẹn pamọ́ because àwọn yẹn ń ro condition mọ́ àwọn èèyàn pé ẹni ẹni ẹni tó wo wárápá tó wo kinní kan kò gbúdọ̀ gbowó àbí bò làwọn bàbá kan pè wọlé yẹn ṣe báwo náà ṣe pòwe yẹn So please, we are creating awareness. That's why I don't get involved in anything I don't I know nothing about. I will just block you. When you are WhatsApp me, pé ló ń ta kinní kan, ń ta gbá, ń ta wo, owó fún mi million, owó fún mi kinní kan thousand. Tó bá ti yẹ̀ ní pé your rí ọjà rẹ̀ níbí lọ́fíìsì wa, kí n sì fọgbọ́n ráwọn èèyàn lọ bẹ̀ you wọ́n rè So sóòótọ́ lẹ exist. Anything I'm a block here, oh, ọ̀ lè lò mí láti kó in your ṣìnà tàbí láti mú àwọn ènìyàn béèyàn bá béèyàn bá ra nǹkan one naira látàrí pé mo polówó ọjà ó gbúdọ̀ get value for that one naira if not back yourself and leave this place So, n ti no government should see to the activity of NGOs and every one of us should beware of Nigerian NGOs, foundations, initiatives, etc. Because the essence of NGO is to help the government. None non-governmental organization àjọ tí ò rọ̀gbọ̀kú léjọba àjọ tí ò depend on the government meaning pé àwọn yẹn ganan fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn no be say they need help from people because forty percent tẹ́ ń gbà yẹn kì í ṣe pé ẹ̀yin náà láwọn kan tẹ́ fẹ́ kó fún kì í ṣe pé ẹ fẹ́ san fún ìjọba that is not NGO that is not the definition of NGO NGO help èmi tún máa ń sọ pé ẹ̀pù tó ń rẹ́ńdà ni pé wọ́n fi péjì wọn gbé àwọn èèyàn síta láì mọ̀ pé èrò òfútù fẹ́ẹ̀tì òyìnbó lè rọ́ ni everybody should go and repent that is it thank you so very much every one of us uh, I really appreciate us for joining me TikTok community all my gifters thank you so much I have fifteen gifters I have uh, sixty-four new followers and I have my total view is two thousand four hundred and ten Thank you so much for the gift and as many who helped me to achieve my life goal. 200 ice cream. It is where I got I got five. So we are moving on. We are moving forward. So uh, we have taught ourselves a lot on this page, and of course, I'm still going to come and explain more to us on how we can grow our page and how we can uh, you know be productive. Thank you so much, Facebook. Thank you, TikTok. Love you, love you, love you. Bye bye. <laughs> Thank you.